بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 عظيمة أما بعد فإن أنكر الحديث كتاب الله وقال الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته. أكبر ولو أبا أبا لا أرد له alápẹ̀lẹ̀ ẹ̀fẹ́rẹ́lẹ́ ọ̀rọ̀ tó sọ́rọ̀ ẹ̀mí wa di ọjọ́ òní àbúrẹ́kọ́ ọlọ́run ọba náà tó fún aláǹfààní àti ètò padà kó jọ pẹ̀lú mọ́síláṣí alápọ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú tẹ̀síwájú abẹ́rẹ́ ọmọ ọba àdìjọ́lá ìgbìyànjúwa nínú ìjọ síta ti ṣe láti bẹ̀rẹ̀ àwọn níbi tá a bá lè kọ́lọ̀ kọ́ balẹ̀ sí gbogbo wa kọ́lọ̀ kọ́ kọ́kọ́ sí ọmọ máa lọ gbogbo àṣìṣe wa tí ọlọ́ wọn láyé jù wá ìwọ̀n bá tó kú náà kọ́lọ̀ owó ṣe wá lẹ́yìn ọmọ rẹ láyé ọmọ rẹ ní ìparí oṣù náà pẹ̀lú ẹ̀mí àtàlàáfíà kọ́lọ̀ síwájú àwọn ẹni tọ́lọ̀ wọn kọ́ àwọn ìdánilẹ́ra ní ìtẹ̀síwájú nínú sọ́ọ̀tì lápára ara yìí wọ́n kápọ̀ra ìtẹ̀síwájú ni lórí àlàyé tí wọ́n ti rẹ̀ fún wa ní ìtẹ̀sí ìtọ̀kọjá lọ́sẹ̀ ìtọ̀kọjá nípa ìbàtọ́nà ọ̀gbọ̀n balẹ̀ tọ́lá tọ́sọ̀ náà màláìkà rẹ̀ wípé wọ́n dá ẹ̀dá kan lórí ìpẹ́ wọ́n dá ọ̀rẹ́ lẹ́nìyàn lórí ìpẹ́ tí wọ́n máa tẹ̀lé ní orí ilẹ̀ àwọn màláìkà jẹ́ ọlọ́run ayé rè ìgbẹ́ ìgbẹ́ ọlọ́run ọ̀rọ̀. أتجعل فيها من يفسد فيها ويسفك دماءها ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلم wọ́n lè lọ́lọ́ ọba ọ̀rọ̀ adágún ilẹ̀ ẹ̀rí ọjọ́ tó yọ ọmọ àtẹlọ yọ ọmọ ata ẹ̀jẹ̀ sílẹ̀ tó bá jẹ́ pé a ti máa ti àbọ̀mọ́pọ̀ ní kí wọ́n máa màláìka náà ń sábọ̀mọ́pọ̀ ọlọ́ba ní dájúdájú èmi máa jẹ́ ìyọ̀ ọ̀mọ́ látàrí ilé ọlọ́run ọba àdéjọ́lá ọjà ànẹ́bí adam àdéjọ́lápọ̀ sẹ́lá kọ́lọ̀ bóni bá sí àwọn àmàláyíkà wípé òun máa ń tún wọn mọ̀ ọlọ́run bá fi ìmọ̀ mọ́ bàlá adam àdéjọ́lápọ̀ sẹ́lá àwọn olùkọ́ ní gbogbo kọ̀ọ̀kan kọ̀ọ̀kan abẹ́rẹ́ ọ̀la ti máa lẹ́yìn ààrẹ nínú ilé ìkókọ̀ rẹ̀ ní ilé ìkókọ̀ rẹ̀ ní ilé ìkókọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. kọ́lọ̀ kó lè bá àdúgbò ṣe tó àwọn àmàláyíká rẹ̀ bá dáa ti lórí àwọn àtẹ́yìn àpàtó rẹ̀ ẹ tó pa àwọn kàwé fún mi. wọ́n ní sùhánà kàdáyé màlára ìlà máa lọ́sọ̀ ìyá káńtà àbí màkì. wọ́n ní wọ́n pọ̀ ìyọ́ náà ọba. àwọn òfin náà yóò ṣe sọ̀rọ̀ bá ti mọ̀ wá. torí pé ìwọ lọ́kùnrin onímọ̀ ọ̀rọ̀ gbogbo lọ́kàn. látàrí ṣe ọlọ́mọ pa àtẹ́yìn ààrẹ mọ̀ láti ẹ̀ ìgbẹ́ ọ̀yà sọ fún wọn àwọn ọkọ̀ àwọn nǹkan wọ̀nyí báyìí ni àtẹ́lẹ́ adam alẹ́sọ̀láàtì ọ̀sẹ̀lá ó ti bẹ̀rẹ̀ sí sọ owó àwọn nǹkan wọ̀nyí lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́yọ̀kọ̀ọ̀kan pátá ilé ìwé ní àwọn màláìkà tí wọ́n máa ipò àtẹ́lẹ́ adam fẹ́ àti ẹ̀dá ńlá lọ́lọ́wọ́ bá dá àti ìmọ̀ ipò lágbára ni látàrí ìmọ̀ ọlọ́wọ́ bá fi ipò àtẹ́lẹ́ adam àwọn màláìkà ọlọ́pọ̀ bá ní sọlá nígbà tí lè tẹ̀lé láwọn màláìka ti ní bẹ́ẹ̀ ọlọ́pọ̀ wá ní wọ́n kó láyé màláìka ti ti ní ilé ádámà. ọlọ́pọ̀ ní lẹ́yìn ìgbà tá a wá sọ fún àwọn màláìka pátá nígbà ádámà dáadáa yóò gbọ́ pàmì láti dá ṣùgbọ́n a ti kó nímọ̀ ó fi lọ́lá sí ìlọrin látara bẹ́ẹ̀ ẹ̀kú ìbàlẹ̀ fún ádámà ọlọ́pàá pa àwọn aláìsàn láti ẹgbẹ́ tí wọ́n mọ ìbàdàn fún àtẹ̀lé ààrẹ lẹ́yìn tí wọ́n ti ìdí bíbo ìbàdàn ìdí ní jẹ́ pé wọ́n ṣe àgbéga fún ẹ̀díwájú ọlọ́ àwọn aláìsàn àkọsẹ́fẹ̀ bù lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn aláìsàn kò ìbàdàn wọn ní ọ̀rọ̀ náà láti ọ̀dọ̀ ọ̀gá ni yóò kọ́ ọ̀tọ́ tí ẹ̀dá wọn orí balẹ̀ fún ẹ̀dá mi. Àwọn ìwọ̀n ní ṣùgbọ́n àwọn màláìka ìyá tó torí ọlọ́ọ̀bá ọlọ́pàá wọn láti ẹ̀dẹ́ ó sì gbọdọ̀ wọ́n àti ọlọ́ọ̀bá tẹ̀. Bí orí balẹ̀ tí wọ́n orí balẹ̀ fún Ádàm, ṣùgbọ́n ìyẹn ti ní ẹlẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ìbàdà. Wọ́n orí balẹ̀ fún lẹ́ tí wọ́n jẹ́ Ádámà. Kì í ṣe ẹjọ́ mẹ́fù wà lẹ́yìn Ádàm ọ̀rọ̀ ìkàlẹ̀ lọ́sọ̀kù. Nítorí ìrẹ̀lẹ̀, gbogbo àwọn màláìka pátá ìyẹn wá tẹ̀ láti wọ́n tẹ̀lé ìwé ìbàdàn fún adam ọlọ́ba ní ńlá ìdílé àti àtẹ̀tánì ẹni ìgbé ẹni ẹ̀kọ́ òwúrọ̀ yarí òwúrọ̀ pọ̀ tó lè wọlé ìwé ìbàdàn fún adam. abá ọlọ́ba ló pọ̀ wọ́n tẹ̀ bára ìgbéra ga ló gbé wọ́n ní ẹni tí wọ́n dá wájú mi ìgbésù mi wọ ìdá tó máa àwọn àjọ mọ̀ọ́ kó máa àwọn àjọ ìbàdàn fún. nínú ayé àṣetáni sọ ìdíkọ́ pàtó wọlé ní orí balẹ̀ fún àlẹ́rí adam wọ́n ní àná fẹ́ ló mírù wọ́n ní mi ló wọlé fún adam àtọ́ta wá jù mí lọ. kí ni bí wọ́n ní kàlàkùtà ní ìdáni wà kàlàkùtà wòlò bí ṣèdí náà ló fi dá èmi ọ̀rẹ́ mi ọ̀nà ìdí náà ló fi dá èmi ẹ̀rọ kàlàkùtà ló fi dá o inú náà àti ẹ̀rọ àti dáhùn lọ́dọ̀ ẹ̀jẹ̀ òkà èmi náà yàgbà kí máa ń ná àwọn àbàyàn lẹ́kù gbogbo ẹ̀yà ní sá fún ná ṣùgbọ́n àwọn méjì ẹ̀gá náà tẹ̀ ọ̀pọ̀ sí ṣe èmi lọ́wọ́ ayẹ máa forí ka ẹ̀ àti máa tẹ̀lé gbà fún ẹ̀sìn wọn dára ẹ̀rọ̀pọ̀ ọ̀kan náà wọ́n ní kí n dá tọ́wọ́ jẹ́ pé wọ́n mú ti rò nù àtúnṣirò tá a bá ní ajá alẹ́ láàrin iná àti ọ̀pọ̀ta ló padà wọn. ṣé iná ló pẹ̀lú ọ̀pọ̀ta ló rọ̀pọ̀ ló padà? tó a ló dé ti láti ẹ̀ka ní ti sùn mú. ẹlẹ́ẹ̀kejì láti ilé àwọn ìwọ́n ní ẹwọ̀n àkọ́kọ́ ẹ̀sẹ̀ àkọ́kọ́ tí wọ́n ti sẹ́ lọ ọ̀nà ni ẹ̀sẹ̀ àríwá ni yóò ní kó fún wọn lé forí balẹ̀ fún ẹ̀ńdọ́rọ̀ wọn bá dá nìlú òun. ilé àwọn olùwọ́ ní kí n bí ẹ̀dá gbọ́dọ̀ máa sọ ni torí pé mo dú lágbájá lọ ọlọ́run wa tó sí kó kẹ̀kẹ́ wọn á yà ní kó tí wọ́n á kálẹ̀ bí mo dú lọ olúwa yóò sì ṣe ìbànújẹ́ lọ́jọ́ orí nítorí ìdílé nígbà tí ìfọwọ́ wọn lọ ìwọ náà dàgbà kékeré lọ́lọ́wọ́ kò dá tọ́ ọ bá fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti dẹ́mọ ara rẹ wọ́n tó ọjọ́ ipò tọ́lọ̀ ọba ti ti máa wọlé àwọn tó bá tó dá ọmọ tí wọ́n ti ń tẹ̀sí wa yìí ìdí mo lẹ́yìn àwọn ti bí iná wa fẹ́ máa lálẹ́ olúwa ló ti dè o nítorí àtìsáni wọn bọ̀ àná. ọlọ́ba ni ábà àtìsáni kọ́ wọ́sítà gbára ìgbéra sani ìdásẹ̀sáni òsè o. ànẹ́sọ̀ wọn bá wà ní ọ̀sẹ̀lẹ̀. ọ̀sọ̀ fún wọn ti ń jẹ́ ìgbéra wa fún wa. wọ́n ní kí ń jẹ́ ìgbéra sani pé bọ́kùrù ha wọ̀ ọ́ sí náà. Olúwa ló ń gbogbo kọ́mọ́lé tẹ̀lé torí pé kí ni torí ẹgbẹ́ òkùnkùn òkú òkú òkú bẹ́ẹ̀ ìgbéra kan ẹlẹ́ẹ̀kejì kó máa fojú kẹ́ńtẹ́lú àwọn èèyàn tó wá náà ní àdìgbéra kan lé o ọlọ́ba ní wàtánà ní ẹ̀sàbíyì báyìí ní àgbékáyì ẹni ìké ẹni ẹ̀bọ̀ bó ti di ọ̀tánú àwọn ìlérí látàrí sọ́ọ̀ wọn bá kájọ sáni òsè tọ́kọ̀ ọlọ́ba ọmọ ọlá ó sì làánà rẹ̀ ó ní látòlè lọ sí àgbékáyì tó lé ọ̀sìn ẹ̀ títẹ̀ rẹ̀. tó ní ìrètí ọlọ́wọ́ ọba láíláí. nígbà tó ọlọ́wọ́ sọ báyìí fún àṣetáàní lọ́dọ̀ wà náà àṣetáàní wa sọ̀rọ̀ kọlọ́dọ̀ náà ọlọ́wà ti wò fún ọ. Bọ́ọ̀lù wọn fi àwùjọ ní ìlànà òyìnbó àkùrù. Omi ọlọ́wọ́ bá tẹ́lẹ̀ nígbà tó ń gbé fún mi. Lọ́ọ̀ni lọ́ra ẹ̀mí mi ìlú ọ̀sán di àkùyámà. Lọ́ra ẹ̀mí mi ìlú ọ̀sán di àkùyámà. Ọlọ́ba ní kí n dákẹ́ sílẹ̀ nílẹ̀ ọlọ́ nǹkan lé lórí ìlú ọmọ àtẹ̀mí títí jọ̀gbọ̀n jà sí àmà. kí ló dé káṣe láti gbẹ́ ọmọ àtẹ̀mí jọ̀gbọ̀n jà sí àmà sọ́kẹ́ ọmọ sí náà ni èyí ṣe torí àti oṣù ṣiṣe. هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتركن ذريته إلا قليلا. قل الله wàláì fún ọba ìpín lọ́rẹ̀ ẹ̀ lẹ́yìn tí òkè ọjà ti rà wà. so rẹ̀ ń tó gbé ga jù nílọ ádámọ̀ lọ wàláì àwọn àwọn ọmọdọ́mọ rẹ̀ ń sọ wọ́n ní àyàtọ̀ àwọn ọba díẹ̀. wọ́n sàjọ kíkẹ́ wọ́n sọ wọ́n nù àtàwọn ọba wúlò kí wọ́n bọ̀ nínú ìyá tí ní wèpè ni. ọlọ́wà ni màá lọ mo ti kọ́ láti ẹ̀ńtọ́ bá tẹ̀ yọ́nù wa làbá tẹ̀ bí àgbẹ̀ni wò ẹ̀ńtọ́ bá yẹ pẹ̀ yọ́nù wa làmúlà ànàdà ànàdà nínú àdìmárì ọlọ́wà ní àtiwá àwọn ilé ìdìbò náà dáhàdámà àtìká ìdìbò tó ti tẹ̀lé lò ọ̀nà láti ìtàlẹ̀ òtún wa mú wa gbọ́dọ̀ wọ́n ti ta ti tàbí òun wa ọ̀sọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ láàrín ọmọ àná wani ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. wọ́n ní wọ́n bá wọ́n wà bá wọn lágbọ̀n tó wọ́n gbọ́dọ̀ yọ sí wọn wọ́n gba òsì yọ sí wọn wọ́n gba wájú yọ sí wọn wọ́n gbẹ̀yìn yọ sí wọn. àtìkáyì gbogbo ọjọ́ bá tájọ́ wọn ti kà nílẹ̀. àbọ̀ ẹ̀dá gbọ́dọ̀ tọ́ra àbí àwọn àṣìká yìí pé àdúgbò wọn bá ti gbogbo agbára tó ní láti rẹ̀ lọ. wọ́n ní gbogbo ọ̀nà ní ọgbà yọ̀ sí wọn. tọ́wọ́ jẹba tó èsì ọ̀tọ̀ ọba kọ́ ló sì wọ́n kò ní. tọ́wọ́ jẹ ilé èsì ọ̀tọ̀ ọba kọ́ ló sì wọ́n kò ní. àbí òtí ṣe ká ń ọlọ́ọ̀kọ́ bá ń sọlá ọ̀rọ̀ aṣọ kí ni àwọn ọ̀sẹ̀ tó jẹ́ kókó ní ojú àjọká lórí ìlú ọ̀pọ̀ nàìjíríà. ọ̀rọ̀ bá ní wàjà àlékún ní àwòrán ìwọ́n àwòrán ìwọ̀rí ni wọ́n máa yẹ kó ṣe ẹ̀fọ́ fún ilé àwòrán. láti wàjà àwọn ẹ̀jì àwọn ẹ̀mẹ́ta. àkọ́kọ́ ọlọ́ba ní máa wá jẹ máa ń bẹ̀rẹ̀ sí ọmọ tí wọ́n ní. látara ọmọ. bá ń gbà kí máa dé fi ẹ̀rọ mẹ́ta látara àwọn ọmọ rẹ̀. bóyá kí n bá ti ń gbìyànjú kó fẹ́ bí ma ní. ṣòro ma ní ó ṣàdúrà ṣàdúrà ọ̀fẹ́ náà fẹ́ náà àti káyọ̀ ọ̀sán ó tó nínú tó ti wọ̀n ní gbọ́dẹ̀. ọ̀rọ̀ wá mú ọdẹ bìtàn àti láyé àwọn àti ẹ̀mú yẹn ọ̀wọ́n wà fún ẹni tí ọ wà nínú ọ̀tún kò fẹ́ bí ma wà láyé káyìíká ní orí búrọ́dà bí ọwọ́ pọ̀. àdéhùn ọ̀rọ̀ àti sọ̀rọ̀ lọ́nà tí yóò fún wọn náà. wọ́tálí kò fi àbúwá ìwé lọ́dà á sọ̀rọ̀ àwọn láti lọ. látara àwọn ọmọ nígbà míì ẹlòmíì ò bímọ ẹrù sílọ̀ sílọ̀ ní gbàwẹ̀gbàwẹ̀ yìí.

ìyàwó ọ̀làjú rẹ̀ ńlẹ̀ ó ní ọmọ zamani yóò fi nílẹ̀ o bàbá mi lórí kẹta ní ó fi nílẹ̀ pé máa ṣe tó wù mí nítorí ìdílé lọ́lọ́wọ́ bá á fi ní bèrè ẹ̀yìn ìlà àlà ọlọ́wọ́ bá tí wọ́n gbọ́dọ̀ kì í ṣe pé kò fi àjẹ aláníyìn kan ìlọ́kùnrin dí àwọn yòókù jẹ ẹ̀jẹ̀ tó kọ́ sọ̀tún sọ́nà alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ pé kí n jẹ́mi náà ti dá lẹ́sẹ̀ fún òun tún bàbá ẹ̀rọ òun. àti káyà bàtà ọ̀rọ̀ mú. abúgbàtà sì bí wọ́n yẹ máa ń padà àmì wọ́n lù fáyì kára nù síra rẹ̀ ló ń rọ̀. àwọn kan ní àkíbù màtìbádà tún wà àjọ̀kadà ọmọdé yẹn bí a máa ṣokùnfà téèyàn ó fi yà á máa ṣokùnfà téèyàn ó fi yọ̀lẹ̀ báwo ni kí ṣokùnfà téèyàn ó fi yọ̀lẹ̀ eléyìí wọ́pọ̀ lórí àwọn ọkùnrin torí àwọn ọmọ tó bí nǹkan ní ìfẹ́jẹ́ sí ọdún ọkùnrin bẹ̀rẹ̀ kó tó bá kí á máa lọ sí sílẹ̀ fún àwọn ọmọ yìí. ẹlẹ́ẹ̀kejì a máa dídé ìwà kọ́ ìwà yọ máa wá rò pé à tí mo bá jẹ́ nínú sọ́dọ̀ kí mo bẹ́ẹ̀ nípa lọ́ba wọn mọ̀ ní. Ìjọ ìjà lómi ò lè ra ẹni lásán tí wọ́n dá sí wọn. Torí ọmọ òrùka ẹni pẹ́ẹ́mọ́ lè a ẹ̀rọ à kó tètè àìní ìjìnlá ọmọ yìí tọ́nu ọba ní bàbá kalẹ̀ kò yóò di ọlọ́pàá ẹni wà áwọn. Ìjọ yóò fi rọrùn rẹ lẹ̀ téèyàn ọ̀gá sọ̀ra torí ikọ́ ọ̀fẹ́ ti tọ́ ọmọ fẹ́ àbí ó sì sọ̀rọ̀ gbogbo ilé ọwọ́ àti mo bá ọ̀rọ̀ àti sọ́kún wa alákòókò tó ti tó fi kí n bọ́ ọ̀nà tí a ká yóò fún wa nù. ẹlẹ́ẹ̀kejì wàṣàlẹ́kùn bí àbúwá ìwé kàwé pẹ̀lú wa níbi dúkìá látara dúkìá báyà wá dúkìá àbí ẹ̀kọ́ ní dúkìá ìgbìyànjú pé kò wọ́n sọ dúkìá rẹ̀ fún ìgbà tó bá wọn ló kú o ẹlòmíì ìdílé ọyọ ìdílé ọrọ rẹ lẹbi tẹlẹ náà ẹlẹ́wọ̀ ọ̀hún ti sọ̀rọ̀ láti ṣàkóso ní dúkìá ṣe wàhálà pọ̀ wàhálà pọ̀ wọ́n wàá jọ ìdájọ́ lọ bá kí nígbà láàrin àìrẹ̀lá ẹ sì ní omi mùsùlùmí tí ó gbára lọ mùsùlùmí báyà lọ nínú oṣù àwẹ̀ wọ́n wà láwọn ọ̀nà gbomi kìíní ìgbà tó ń mọ ìjà àbọ̀ rẹ̀ ní wọ́n sẹ́wọ̀n òkúra ọ̀gbọ́n ọ̀gbà wa ti dábàá ti hàn àgbẹ̀ Mùsùlùmí wa kọ́dà ẹ̀rọ ní wàtá ìdáhùn náà ló wọ̀. Yọ̀ọ́ wa ló ń wá ọ̀nà lọ ní tí ò sọ́nà, àyè tí wọ́n mọ́ náà, wọ́n lọ gbomi tó kọ́lọ̀ gbomi àdúrà. Torí kí ni kí wọ́n gbòdì sí àlẹ́ ayé mọ̀? Ọ̀nà gbomi ọmọ mi kí mu, ọ̀nà gbomi ọmọ mi wọ̀ dáàbò, ìdí mofi ada tanya kali punya ada tanya kali seorang mana ini mentok pasti dia tanya ini kalau orang dia dia sudah banyak kiamat kalau kembali pada ni wajibu wama saja punya saja pun kerana masih tanyakan ẹlòmíì ò ṣe tàníkà ní òdìtú pọ̀ sí bá ṣe tàbí ọmọ sọ̀rọ̀ kó kù díẹ̀ kó díẹ̀ méje ó ti ta gbogbo ẹrù yàrá tá ibi àtúntò wọlé náà ni ọkẹ ẹyọ náà àtìkáyò lọ́wọ́ lọ́wọ́ ó kù díẹ̀ ó kù díẹ̀ àwọn náà ló lóko àwọn náà yẹ ìtàméjì nù rẹ̀ tí wọ́n bá ìtàméjì ọwọ́ ni ọwọ́ náà bá yẹ wà láyé ló ti kàlẹ́ ìtàméjì ọlọ́ba àdéhùn káfíńtà náà wà lóko wa. ọlọ́wọ́ wa ní pẹ́lẹ́ ọmọ yẹn ní mo ṣe tán ìlà òwúrọ̀ gbogbo àdéhùn ṣe báyìí wàláyé ẹ̀sìn jẹ́ bí o wọ́n lọ bá wa fún wa ní oògùn wọ́n láti kárí o lágbára lójú gbogbo ọmọ ádámà ṣùgbọ́n àti káàní náà wá sọ̀rọ̀ wọ́n ní ilá ìbáradẹ́gbẹ̀ẹ́ nínú ìlú ìgbàgbé àpàwọn ẹrú ọdún náà nìkan láti dáná ní agbára lórí wọn àwọn tí wọn gbọdọ ọba tó ní tòótọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba kìí ẹja gbọ kí mo ní olé nínú mọ́tíláṣí ọ̀tọ̀ ní tí ó kó tọ́ba nínú yàrá rẹ̀ kìí ẹja gbọ kí mo mọ́tíláṣí dágbọ kó n tẹ́ fi ọ̀tọ̀ ní tí ọkọ̀ àtọ́ba ní sọ́ọ̀bù rẹ̀ kìí pé wọlé náà sọ ìbá ẹ̀jẹ̀ tàbí wúwo lòdà sí àwọn ẹ̀rọ ọlọ́tọ́rọ̀ ọba kálẹ̀ ká ní ìtọ́ka tó ní ṣí ní àyíká nílé tẹ́ta ní ìtùgbà tó láwọn ẹ̀jọ́ náà di ìwà láti káyọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́mọ ẹ̀jẹ̀ ti ta ló wà. ọlọ́mọ ẹ̀jọ̀ fáàlẹ̀ rẹ̀ tàbí di ọ̀nà ńlá

uskun àti ọ̀rọ̀ tó ń kúta ìjẹ́ta. Ìwọ àtayà rẹ ẹ máa gbé bá ìjẹ́ta ẹ máa gbé lọ bàjẹ́ra ilé yìí lè máa gbé lọ. Wọ́n kọ́ dáa nínú àwọn ọ̀rẹ́ ayé òtútù náà. Gbogbo tó bá wí yẹn lọ bàjẹ́ra ilé jẹ. Gbogbo ètò tẹ́ ẹ bá ní ilé ẹ bá ní ìdílé máa jẹ́ sùn. Gbogbo ẹ̀ láti ní àdàkùn yìí ṣùgbọ́n wàhálà kápá wa á lè ṣe dára. ẹ má ti súnmọ́ ibi yìí nìkan ẹgbẹgbẹ̀rún kí ní bẹ́ẹ̀ bá lè dáná ibi yìí nìkan ni ẹ mọ̀ súnmọ́. nígbà àdánwò náà lọ́rọ̀ wa fẹ́ náà ìtọ́wọ́ yóò tètè bà lọ́rọ̀ ló fi léwọ̀. Kó lè kọ́lọ̀ wọlé bá òun ní máa ń àyè.

ẹlòmí ìgbọ̀nfẹ́ wá sí ìgbọ̀nfẹ́ wá dàgbà òjò kò ní oṣù lórúkọ òjò. tó wá gbọ́dá tó ní lọ lágbàdo ọmọ alágbádá tí yẹ kò ti dèrò wọ lórí rẹ̀ níjọ́ ọmọ tuntun ọmọ tuntun nínú ọmọ àti kò wọ́n lọ. kò ní kẹtọ́ bẹ́ẹ̀ lọ sọ àmọ́ bá wọn ti tòbí sí ọkọ̀ lọ́wọ́ lọ́wọ́ wọn. ẹ wọ gbogbo tí máa rí tẹ́lẹ̀ ọlọ́wọ́ ti yọ̀ ẹ̀ láti ẹ̀ 你一条不出来，我把手机给我。他如果如果老板急了，我现在走。fata kuna nan bọ̀lì ọ̀rọ̀ kan tó ṣe ẹ̀bá ètò súnmọ́ di ẹ̀ẹ́dẹ́ pẹ̀lú àwọn alábòsí wọ́n ṣàkóso lórí ara wọn. yẹn ní pé tí ó gbẹ̀yìn rẹ̀ kì í ṣe tí ó tún lọ́yìn fún tẹ́ ẹ̀bá ilé pípalẹ̀ tẹ́ ẹ̀bá ilé súnmọ́ di ìjọ tẹ̀lé bẹ̀ tí ó pẹ̀ nínú rẹ̀ yọ kò ní ìjọba yìí o ọlọ́ba tí wọ́n lè dá òun dáadáa. síwájú kótó di pé olè ìtẹ̀lẹ̀ àti bàtàkì ìtàní gbogbo tó ṣe ọ̀tọ́ ti pọ̀ ọ̀sẹ̀ ọlọ́ ọlọ́ba ti lé àti ìtàní kó máa jẹ náà òkìlẹ̀ òkú máa jẹ náà kó nígbẹ́ máa jẹ náà báyà láàyè kó bá dá máa tayà rẹ̀ ẹ̀ ṣùgbọ́n àtẹ̀tánì àtẹ̀tánì kú ọlọ́wọ́ bá nípa láyé fàdàlọ́wọ́. فأذلهما الشيطان عنها فأخرجهما مما كادت وقل يهبطوا بعضكم لبعض عدو ولهم في الأرض مستقر وملاء إلى دين الله عليك ولا قل بعد أبوه النبي آدم عليه الصلاة والسلام حتى يا حواء كما جمع الجنة ẹ máa jẹ ẹ máa mu inú jẹra gbogbo sọ́wà láàrin lẹ́nà ẹ máa jẹ sóò rẹ̀ abẹ́ ọ̀fẹ́ sí ìgbà tuntun. èyí fáwọn ọba ni wọ́n máa jẹ sóò rẹ̀ àwọn afá ni wọ́n bí ẹ̀dọ́ àti wọ́n kọ̀ kò ṣùgbọ́n sọ̀rọ̀ jáde rẹ̀ onílé ọlọ́ọ̀bù tó kọ rẹ̀ fún alẹ́ ni ó sì tó kọ dùn fún wa. ọlọ́ọ̀bá tàbí ọkọ̀ fún kíkì ìkàlẹ̀. tó bá tọ́lọ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣètánì fún àwọn lẹ́sẹ̀ àṣetánì sí wọn lọ́nà kí láṣetánì sí àṣetánì náà bá dábà àwọn olùmọ́ni ó dúró síta àjẹ́nà pé wọ́n ti láti kó bá àjẹ́nà ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn afọ́nìtẹ̀sílẹ̀ sọ àwọn kan ní ọ̀gbìn ìjọwọ́ bá ìdáná ni àwọn kan ní ọkọ̀ sílẹ̀ ìjọwọ́ bá ìdáná ni èyí ò ní báyìí ọ̀rọ̀ nẹ̀ta tó fi bá àjẹrí àdàmọ́ sọ̀rọ̀ tí wọ́n kọ́ fún àjẹrí àdàmọ́ kúlẹ̀ àdàmọ́ هل أدلك على شجرة الخلد وملك لا يبلى سوري مسلمان لا يزال تنبغي فهو يمتلك ìkẹta fún ọ tó ṣe tó máa bẹ́ẹ̀ ní ọ̀gá yìí títí láéláé. Ọ̀tẹ̀ tí ó fẹ́ wá tí ó wà ní ọ̀gá tí ó fẹ́ kó bẹ̀. Wọ́n ní nìkan wà tí wọ́n bá ti lè jẹ́ bí o. Ọ̀wà ń wá ìgbà náà títí láéláé. Ìgbàdùn láéláé. Ọ̀gá ẹ̀rọ náà bá rọ̀ ọ̀gá tó ń sọ̀rọ̀ yìí. Àti mo bá lè yẹ lọ́wọ́ àlẹ́ kọ̀ọ̀ lẹ́lẹ̀ abadan kadan lahun ma da hudu yanzu ya ce da duka ne a cikin ba shi ya zama ta ya ci ji hawa ko ke ne hawa ko ke ma bayan mu bila ya yi ai mun kọ́ tí wọ́n jẹ́ níbi, bàrà tí wọ́n máa tọ̀ wá lù 这个王爷比较的子啊，还有那个，有那个，还拉你爸爸我我，我是管理。我到底把把哪里管理我了？不简单。我我做啥子样的？我我也会另外的那个让我服啊啦我。وناداهما ربهما بعد ربع ومن يجي يقول آدم أتى الله وجهه bàbá yàrá àtàkùnwá àti ikú ọ̀ṣẹ́ lọ. Ǹjẹ́ àwọn ọkùnrin yín di ilé ẹ̀kọ́ lọ délé bì? Wà á kò lákùnrin àti mo sì sọ fún yín. Ṣé ń kìlọ̀ fún yín pé nínú ìṣẹ̀fọ́ àtàkùnwá àrùn òbí ọ̀tá tó fojú náà láti ká ń jẹ fún yín. Ṣé ń sọ fún yín? Ṣé ń kìlọ̀ fún yín? wọ́n ti á wọ́n ti jẹ ìwọ̀n mílẹ̀ nù fọ́lá ọ̀gbà àgbà náà ọba tẹ̀lẹ̀ tí wọ́n ká ọlọ́ọ̀bá ti sàbò sínú yàrá wa ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ti sọ fún wa tí ẹ bá ti ṣe tọ́jú yóò pẹ̀lú fún ẹgbẹ́ àgbà yìí ẹ wà náà ẹ sọ́dọ̀ àbò sínú yàrá wa nínú àwọn ti rí ọjà ọlọ́ọ̀bá sàbò sínú yàrá wa o àtúbà tọ́jọ́ rẹ̀ wọ́dọ̀ ẹ̀yin lásìkò ìpínlẹ̀ náà tí wọ́n rọ̀ ọ̀pọ̀ bá dárí sí wa wọ́n tara amúlá kó o sì ń kẹ́ wa lánà kó nà nàbí la fún wa ní kájá tó àwọn ẹgbẹ́ náà tó àwọn ẹgbẹ́ wọn sábà sí kórè ara wọn. eléyìí ni tó tẹ̀lé ọlọ́run ẹ̀ka adájọ́ ń bọ̀ ṣe ẹ̀fọ́ àwọn àǹtà bá ṣe dáàrí kó sì sì wọ́n lọ́nà náà bá bá dáhùn máa ń máa dáadáa nínú ọ̀gbàdàn tí wà nílẹ̀ nínú àdìgánná bá ti ká ìgbésẹ̀ sábà tí wọ́n tó bá àdìgánná lọ. bá ti ká sábà dáadáa máa ti àwọn tó bá àdìgánná lọ. ẹ̀rọ wọn rọ̀ á ìbá àdìgánná làwọn ti wà jẹ́jẹ́ báyìí sí o. ẹ̀rẹ́pọ̀ torí kẹ́rin ọlọ́run ọ̀bá ní àárọ̀ ọmọdé ọmọ wọn tẹ̀lé àwọn ọ̀bá wọn ní kò síná kò sómi kò sóúnjẹ kò sí kíní ka àbá tí wọn ti jẹ bẹ. alẹ́sọ̀rọ̀ bá wà ayé wọn sẹ́lẹ̀. ọwọ́ yìí wá pé ọlọ́wọ́n bá fún alẹ́bí musa ayélujára lọ sẹ́lẹ̀. ó fún láti wọ́n bá ní pẹ̀lú alẹ́bí àdá. nígbà wọn yà pẹ̀lú alẹ́bí àdá anabi wata ni a ilé bàbá ńlá wa wọn ló kó àti wàhálà yìí gbogbo nínú àyè ìwọ ló ti sábà ìwọ lọ́rọ̀ ní ọmọ ìdíje ètò ìwọ lọ́rọ̀ débẹ̀ àwọn ìmọ̀ gbogbo wàhálà yìí. Ina Adamu wa Adamu ne, ya Musa, ya Anani Musa, أتلومني على أمر قدر علي قبل خلقي لرسول الله ọ̀rọ̀ àwọn abámi wí lórí tọ́lọ̀ ọba ti ká dára tó ní ó ti rí kọ́lọ̀ ọba ó tó jáde títí iye tó ti kọ́lọ̀ ọba jáde. ẹgbẹ̀rún wà náà tó ń tó kọ́lọ̀ ọba tó jáde ọlọ́ọ̀ba ti kọ́kọ́ bẹ́ẹ̀ yọ bẹ́ẹ̀. kí wàá adẹ́sọ̀rọ̀ àti ọ̀rọ̀ ní a àtẹ́bí adáwọ̀ sí ní àwùjá ọlọ́run àti káàdà àti oṣù jẹ ṣùgbọ́n sábà ń bọ́lọ̀ wá ju ọmọ lọ sí ní ìdáyé tó tẹ̀lé ayà àtà nígbà tó lọ́wọ́ bá tẹ dáadáa tí wọ́n fọ́ àwọn aláìka kí ní já ìlú fi àmójú kàlífà ó ní ìlẹ̀ lọ́wọ́ bá ti ní ògbé tẹ́lẹ̀ náà ṣùgbọ́n sábà ní ọlọ́wọ́ bá ní ọ̀tẹ̀lẹ̀ yìí tó ní kí ni tó lè bá àjẹ́ wá ti bá wa àwọn ọ̀dọ́ máa á dábàá pé àṣekáàdì ọ̀tá wa pálí ọ̀tá wa fún Gbogbo ọlọ́run ti dà ọ̀pá lọ́wọ́ ti dà ọ̀pá lọ́wọ́ ti dà wá ti dà lọ́wọ́ ti. Káwá gbọ́dọ̀ wọn ìyá gbọ́dọ̀ gbọ́dọ̀ àti láyé dáadáa. Ọlọ́run bá ní fáwọn ọlọ́run ọ̀ṣẹ̀ fún wa. Bá ti ká ìṣèkọ̀ àwọn ọlọ́run wọ́n ti kì wọ́n jáde kó bá jẹ́ náà. Nígbà bẹ̀rẹ̀ ní ẹ̀ tọ́ra pàtàkì náà wà fún àwọn àtọ́jú àtijọ́ náà wọ́n yí ẹ̀ lọ́wọ́. Ìmọ̀tó bẹ̀rẹ̀ ní ẹ̀ gẹ́gẹ́ bí ìṣòwò àkọ́rá ti ní ìrìn pé sọ́mà àjẹ́ náà wà. Torí pé ọlọ́run bá ní kí n gbé wa ní àjẹ̀ní kí n gbé wa ní àjẹ̀ní bá ti ta. Yọ̀ọ́ àtàyàmọ̀ àtàyà rẹ̀ ẹgbọ́n ọ̀pọ̀ ẹwà pàdé lórí rẹ̀. ọlọ́ba ní adájọ́ wọn ti ẹ̀rọ àná bá wọ́dọ̀ wọn ní màkà nàbí. gbogbo àwọn méjèèjì jáde nínú ìdára tí wọ́n wà nínú ìbálò tí wọ́n wà fún ni wọ́n jáde. wọ́n wọ́n náà ti wo bá àbúrò lè bá àwọn àdó. ọlọ́ba ní fáyà mùsùlùmí bá dá ẹ̀kọ́ kalẹ̀ apá kan nínú yín kọ́ máa jẹ́ ọ̀sá fún apá kejì. Ìgbọ́n tí wọ́n ti saya. ni pé ọ̀tá láti ìdáni ọmọ àjẹ́ kọ́ ádámà àtayá àwọn ọmọdé ọmọ ádámà pátá wa ni. Àwọn olùmọ́sára yìí kọ́kọ́ pé nípa àwọn sọ̀kalẹ̀ tọ́lọ̀ bá sọ ádámà ayọ̀kọ̀ tọwọ́ sọ́ọ̀tì wọ́n wá wá àwọn ẹ̀jẹ̀ nígbà wọn lórí rẹ̀ ẹ̀jẹ̀ wọn lórí rẹ̀ ádámà wáyà rẹ̀ àwa àwa kò wá ọkọ rẹ̀ ádà. Nígbà tó lọ fẹ́ àtúntò náà ni wọ́n bá lè ni wọ́n bá lè kí. Àwọn bá ní ilẹ̀ àràbá wọn ti pàdé lórí ilẹ̀ àràbá ni wọ́n ti pàdé wọ́n ní kí ni ibi ní àràbá àràbá ní kí àwọn ará wa. tí wọ́n ti mọ ara wọn tí wọ́n ti pàdé ara wọn. àdúgbò èyí yòówù ìbàjẹ́ bí wọ́n ti pàdé lórí ìyẹ̀wò ọlọ́pàá ní mọ́lẹ̀ kó fi ká wù ú ìtẹ̀lé ní àtúnṣórí ìyẹ̀wò orí ilẹ̀ lẹ́kùn máa tẹ̀lé wọ́n máa dá àwọn ìyàgbé àti ìtẹ̀mí lórí ìrẹ́lẹ́ ẹ máa bá lò ṣùgbọ́n bàlù ní tí pásítọ̀ méjì gbogbo bàbá orí ayé rẹ̀ gbogbo bàbá orí ayé rẹ̀ ìdí ẹ̀dá tí ń ṣe òkìkí náà lé ayé ọmọ ìbàlù ní jẹ́ sọ̀rọ̀ gbogbo ìdílé wọn lọ́wọ́ wàhálà ti ṣe ìdààmú tí ń bá àkóso àti ti bẹ̀ lọ. ṣùgbọ́n lọ́wọ́ ti ṣe wá ní ilé táwọn bá ti ṣe wàhálà ọdún méjì tí wọ́n bá ti ṣe láti wọn kọ́ oṣù méjì ó ti gbàgbé wàhálà ọdún méjì bí ìgbà tí ìgbà tí wọ́n ti ṣe gbàgbé wàhálà. ṣùgbọ́n kí n tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe lórí ìyẹ̀fẹ̀ ọlọ́ọ̀lọ́ يا أيها الإنسان إنك كاذب إلى ربك كرها فملاقيه لو لدينا وين تعتاد كما مرات وعلى بعض ليه يجب على كل ليه ìṣe àtẹ̀ká àwọn wájú lórí rẹ̀. Ọ̀rọ̀ wa kọjá ti ṣẹ́ dáadáa, káàkiri àti báyìí ọmọ ọlọ́run àbálẹ̀ ọlọ́ọ̀bá ní wọ́n ti láti kọ́kọ́ lọ ọ̀dá òun ìlà dín ọlọ́wọ́ wa ní sọlá ní. bàtàlà kọ́ ádámù mi rọ́ sí ìkàrí bá fi ń bàtà àárẹ̀ yìí. nà ìnáwó wà jáwá kọ́ sí. ọlọ́wọ́ ádámà ti gbà wọn gbólọ̀ àdúrà alákọ̀ọ́mọ́ lọ. ọlọ́run máa kọ́ ní àdúrà tí wọ́n máa ti tí ó ju aṣíwájú ọlọ́. kí àdúrà náà wọ́n náà ní gbọ́dọ̀ ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين. يا الله àtàlùkù yàrá wa. Nínú tí ń jẹ́ gbọ́dọ̀ wọ́n tí wọn bá dẹ́sẹ̀ wọn nìkan ìyẹ̀wò wọn nínú yàrá rẹ̀ ọ̀la ìfọ̀ wọn àtúntò lọ́nà ọ̀dọ̀ wọn kò kà sí nínú yàrá rẹ̀. kọ́ máa gbọ́kàn rẹ pé kọ́ kábàámà lórí tó sábà ọjọ́ tó kọ̀ọ̀kẹ́ tó mọ̀. títí bẹ́ẹ̀ àpẹẹrẹ pé ọlọ́run ọba lẹ́rù rẹ̀ lòlù ọlọ́run ọba ti tẹ́lá ti torí jí ọ̀run tó bá ní kó o ẹ̀rọ tó tó padà nílá ọ̀dọ́ ni àtọ́wọ́ sọ̀rọ̀ náà tútù bá wájú ọlọ́ọ̀kọ́ ní ti méjì. alákọ̀ọ́kọ́ onáàyè kó tẹ̀ kọ́kọ́ bọ́ sí ọlọ́gàn kọ́ ọ̀bẹ̀rẹ̀ sí kábàámọ̀ lórí tòsí níbi tẹ̀lọ́. ìgbọ́n lọ bí pé kọ́lá kò tẹ̀ ká kókó òsè kẹ́nà ní gbogbo ẹ̀ kábàámọ̀. ẹnjọ́ kábàámọ̀ lórí jẹ́ ẹ̀jẹ̀ tó ṣe dé òrùn kọ́kọ́ lọ́dọ̀ sí ẹ̀dá dùn ìní pé wọ́n bá tẹ lọ kọ́lọ̀ kan ó ní kọ́kàn lọ́gbọ́ ọjà wọ́n náà ló ti tẹ̀lé ní ọlọ́dún tó ti kọ́lọ̀ láyé báyìí sọlá ní pé màláyíká mú káwá àti nàìjíríà ló ti gbọ́ pa nínú láyé báyìí sọ́jà pé ọ̀sán tí wọ́n ọ̀rẹ́ bàbá ma ọ̀ orí ti kan ní oko òṣèlú láti tún bá lọ. ẹlẹ́dẹ̀ẹ́ náà ti kọ́ wá ronú tún wá kó fi ìdílé ẹ̀kọ́ sílẹ̀. gbọ́dọ̀ tí wọ́n bá la gbọ́ bọ́lọ̀ ọ̀nà ìgbọ́dọ̀ ọlọ́wọ́ bá wà ọ̀gá náà àbúṣe. àtàkùn tó yára wa ìlànà kúrò tí wọn náà wọn kọ̀ bá dárí sí wa wàtà hamna tó ti yẹ wa sábúlábúlá náà kúrò tẹ̀lé àkàtúwì sábúlábú áwà nù àwọn ẹni tí wọn padà tí wọn kò fún lọ́wọ́ lòdì apádà lọ́wọ́ lòdì apò ẹ̀ńtọ́rọ̀ ọkọ̀ bá dárí sí ẹgbẹ́tọ̀ ọkọ̀ ọba ní kó ronú fún wàdà kọ́ máa tún bá wàlá ìjùmọ̀ rẹ̀ ní pé òun kọ́ wá lábà tó wà náà tó ń jẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ ọkọ̀ tó wọ́n padà nù. tí ó bá lè yẹ kó wọ́n padà nù ní wọ́n gbà á nìkan sí fún wa. yẹn ti pé wọ́n kọ́ ní mẹ́rin kọ́ra rẹ̀ mẹ́rẹ̀ o. ẹ̀ tó padà tó tó kù òun náà rẹ tó dọ́rùn lọ́jọ́ pé ibùgbé rẹ̀ náà rí lọ́jọ́ àná. Ilé ìlọ́pàá làbúrò rẹ̀. Bàbá rẹ̀ kí ni lẹ́ka wọ́n sí ìgbé ìdáàbò bàbá àmàlẹ́ka. Bùkẹ́ tó kù kú lọ́pàá làbúrò rẹ̀ tó tẹ̀lé lórí iye rẹ̀. Lọ́wọ́ ajẹ́ tó ní ìpadà sí rẹ̀ náà rí lọ́jọ́ àná. Ọlọ́wọ́ sọ. Ọlọ́wọ́ ọba àlejò aláwa ní. Bí wọ́n fi ìfajáwà àlejò. Ọlọ́wọ́ ọlọ́wọ́ bá yá sí adam nínú sọ́ọ́sì bàrà ọlọ́wọ́ bá ní bàrà ní sáàbà ọlọ́wọ́ adàmọ́ ọ̀hún bàbà wa tòmátì jàmbáwò lọ́kùnrin bàtàbà àlẹ́ ẹ̀ bá mú ìdẹ́kùn ní ọ̀pẹ̀. ọlọ́wọ́ bá ní jọlá nígbà tó lọ́ọ̀ dárí ká dámọ́tà ọlọ́wọ́ wa ní. wọ́n ní náà fi owó ní ìhà jẹ̀mí náà. فإما يأتينهم مني هدى فمن سمع هداي فلا خوف عليهم ولا هم يحزنون قال الله عليه وسلم قلنا ادخلوا منها جميعا أي وليو لو صلى الله عليه وسلم آدم وأتيا وأتيا عليه ينفق منها جميعا يبدوني كذا قال عنده الجنة Ọ̀yá padà sórí ìyẹ̀pẹ̀ padà sílé ayé ẹlọ́mọ lórí lórí ìyẹ̀pẹ̀. Àtiwọ́ Ádámù àtàyà ayá ọ̀wọ́n àti tó sì yẹ lọ́dọ̀ gbogbo ẹ pátá ẹ̀mọ́ ni. ayé ọ̀dà ẹ̀mọ́ lọ. Bẹ́ẹ̀ bá yá sí ẹ̀mọ́ kò ní ní ìhúdà. Ọlọ́ba ni ẹ máa ń bẹ́ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ obìnrin lọ́wọ́ tó rẹ̀ tẹ̀lé nù. Kí ìmọ̀lẹ̀ tọ́wọ́ wá wá báyìí àwọn olùmọ̀lẹ́ àwọn ànẹ́bí àtàwọn òṣìṣẹ́ fọ́lọ́ wọn máa ń táwọn tẹ̀lé nìyẹn. Láti ní pé kí wọ́n máa ṣe wá àti kí wọ́n tí wọ́n lè ba àgbà wọn ọmọ àbáwọn àrọ́mọdọ́mọ ádámọ̀ ńlẹ̀ àwa wo káàkiri àwọn ọmọ ní àtìkáàlì ti jọ ọkọta lọrẹ ní òbí lọrẹ àti àwọn. àbáwọ ọlọmọ sí o ìbáṣe báwa ìta lọ́wọ́ wa dá sí a máa dá sí ká yìí kó la jẹ bọ́ ìdí ni sọ́wọ́ wa fi máa ń jẹ náà òde ní ìlúta. àwọn ànábi ọlọ́wọ́ wa ti bẹ̀ fún yín àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ wa kìlọ̀ fún yín ìtọ́nà wọn bá fẹ́ ni o ìtọ́nà wọn fẹ́ ni o tẹ́ ẹ bá ti báyìí ọ̀nà àgbẹ̀ká nìyí o tẹ́ ẹ bá ti báyìí ìlànà ọlọ́run gbogbo ẹ̀ wọ́n mọ̀ wá sálà ẹ̀kún yìí ọlọ́run bá ti ní àwùjá rẹ lórí wa ní ìbọ̀lọ̀ bá ti láwọn òṣìṣẹ́ o wọ́n ní pé kí o ká ẹ̀dùn ó lè ba àwọn àwùjá rẹ wá lọ lọ. Yàrá ẹ̀kọ́ náà ní dájú àwọn máa ń kó jẹ̀sùn bá a lọ kala yọ ba da wọn lọ àwọn òkú bá ti sọ mu òṣèlú tí a bá nà àwọn ọmọ ọlọ́dọ̀ wọn wọn náà wò fi ṣe ṣùgbọ́n tí gbogbo ẹni tí ni wọ́n tẹ̀lé àwọn àtẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ lọ́kùnrin lè wúdà lọ́kùnrin ìjọba àwọn ọ̀gá yà ẹnikẹ́ni tó bá tẹ̀lé lánàá èmi ọ̀nà tọ́gbọ́ wá tó ti ṣe kí n ti ṣe pé kò ẹ̀ka tọ́gbọ́ wá láti lọ bó ti kó ti bá dára rẹ̀ tàbí òun láàrin ìyá àkọ́kọ́ tó lápò yàn níbẹ̀ mọ̀. ọ̀rọ̀ bá ní ẹjọ́ bá ní ẹjọ́ bá ti ní ilé tí náà wà lẹ́jẹ̀ bá lápò fún àárín. ìpayọ̀ kò ní máa jẹ́ ti wọn kò ní níbẹ̀ mọ̀. wọ́n á wùn ìyàgbẹ́nu wọn ò sì ní máa bẹ́ẹ̀ bí nǹkan lè fi máa bá ẹ̀ lẹ́rù tó yẹ kókó. àkọ́kọ́ ẹnu rẹ̀ ni pé àwọn tí ó fi ilẹ̀ ìrọ̀lọ́wà irúfẹ́ tó wọ́n máa ti fún bàtí ilẹ̀. ẹlòmí ọkọ̀ ní tí wọ́n fi àkókò sí tó ti yára láti ọ̀dọ́ sí ilẹ̀. wọ́n ti wọ́n bá tún ẹlòmí làtàn lẹ́yìn tó wọ́n fún ìjọba ọmọ àbá tàbí ẹni mo sì ń tọ́jú àwọn ọmọ yìí ọmọ ọlọ́mọ tí mo gbé lọ sọ wọ́n á kúta ní òtòkù rẹ̀. Kí wọ́n lọ sí ọjọ́ tí wọ́n tí wọ́n tó wà lójú ọjọ́ ìjà tó wà fẹ́ fàyè lẹ̀ àti wà níta àpẹẹrẹ ní ọkọ náà tètè kó wọ́n fàyè lẹ̀. Ìrọ̀wọ́ ọmọ ọba Fọ́nà tó bá dọ́kìn tó ọmọ ọba ti fún ayé àbí ọ̀pọ̀ nínú obìnrin tí ó ronú pé tó bá ń lọ ìbáwọ́ bẹ́ẹ̀ ni gbogbo ìjọba ọmọdé ló kú bẹ́ẹ̀ ni apá àti ìdíje bẹ́ẹ̀ ọkọ náà mọ̀ pé àti ọkùnrin kò ló ń gbé ìyá rẹ̀ ní ìlú wọn náà wọn máa ta àwọn ọmọ ìrònú rẹ̀ ọ̀pá àkọ́kọ́ ni nínú pẹ̀lú tí máa ba ẹ̀ lálẹ́rù ọ̀nà ìgbésọ̀ tí wọ́n bá kú ọ̀nà yé tí wọ́n lọ tí wọ́n bá bá mi náà láti inú sàárè tó máa wà báyìí àwọn àti tí wọn bá ẹ̀ka lẹ́nu ọlọ́pàá wa sọ fún ọlọ́pàá kura ni àti ọlọ́pàá owó sì rí dẹ ọlọ́pàá ní sílẹ̀ lẹ́yìn àkọọ́lù ọ̀gbọ́n àgbà tó máa sàkọ́ọ̀mù dábàá náà sílẹ̀ lọ àlẹ́ ìlú ìmọ̀lá àlẹ́ àgbàkọ́ wàlá àgbàkọ́ wà á ṣe òde jẹ́lẹ̀ ìjẹ́ ìtòsùn fún àgbọ̀ náà àwọn ìyá òkúta ayé wala kutia mateseni au kuzibakia matendo au kuze kino kule makini wala kwa wala amesoma bali wote tu ambao kwa watu ni kwa watu namba imba tí wọ́n bá rí pé àtìkásìkò tí wọ́n máa tó ní nǹkan méjì tí wọ́n bá rẹ̀ lẹ́rù ọlọ́wọ́ wà sọ àwọn ọ̀rá ìkàtà rẹ̀ pé káwọn lọ fẹ́ lù lérò. Mẹ́ta lẹ́sọ̀rọ̀ àárín ìwọ̀n màláìka, àwọn kọ́kọ́ kalẹ̀ ní nítẹ̀lé tẹ̀lé wọ́n á máa fún ẹ̀ńtọ́ wa lórí ìgbúnlẹ̀ kí ẹ lè ti fún àwọn ọkùnrin lòdò ní alága ọkùnrin mọ́ fàyà àdìtọ́ lọ mọ́ bẹ̀rù àdìjánná ni kò rẹ̀ mọ́ bẹ̀rù àdìjánná là rẹ̀ fún kabalẹ̀ ọlọ́run ti fún abẹ́ o ọlọ́run kà fún ọ. Allah ka ọ má bẹ̀rù wàlá dà lánà má bọ̀ kàjẹ́ lórí tó kù sẹ́yìn. Àsọ̀rọ̀ ti máa lọ kàjẹ́ lórí ọlọ́wọ́ kàbáyé. Ọlọ́wọ́ mú tó kọ́ kàbáyé.

àtẹ̀lẹ́ kò ló wá rẹ̀ fún ọba àtẹ̀lẹ́ lọ́rọ̀ tí wọ́n lẹ̀. Wọ́n ti wá gbogbo ẹ̀ náà ẹ̀rọ máa ń o. Ìwọ̀n ti lọ sẹ́nu sí ọmọ ìsàlámù jẹ́ rẹ̀, ẹ̀rọ ìgbé ìsàlámù sí ọba. Ẹlòmíì kan bá ní ọwọ́ àdìgbẹ́ nàgbà òun kó tù lé ẹgbẹ́ mi máa ń tó òun dáhùn àti àǹfààní wá dùdú tẹ́wọ́ tẹ́wọ́ ronú fún wa torí ìjọ tó bá yé lẹ̀ yìí ọ̀rọ̀ bá máa ti wá fún wa pé ọjọ́ kò yẹ wọn ti gbà wọn sí ìjìnlẹ̀ náà ìyẹ́ ìjẹ́bí ò ṣe lórí ìpẹ́ ẹ máa rẹ sí ìjọ tá a gbà yín bá tí wọ́n lọ náà ti lọ sílẹ̀ ẹ̀kọ́ àmì inú kò lọ́wọ́ sọ́wọ́ àti ẹ̀ ti ń bẹ́ẹ̀ ní òdòdó ni àkọ́wọ́ أقول لسني ولدتك أمك يا ابن آدم باكيا والناس حولك يرقبون سرورا فاعمل لنفسك أن تكون إلى بقر في يوم موتك واحدا مسرورا فما له يا الذي هو والي عليه الدين ale ẹ̀kọ́ ló ka kó sọ yìí fúnra jọba bí wọn tí o sọ àwọn obìnrin a ọlọ́ ìyá ó ní ilé ìfẹ́ kí ni kò tó kó yìí fúnra yẹn ló ní wọn sọ̀rọ̀ àbàjá yìí wọn bí wọn ọmọ wọn sáńdà yìí kà kọ́ òní tó kó yìí ẹ̀kọ́ ló ti wáyé ó ní wọn ti wáyé wọn kó ẹ̀kọ́ ló ti wáyé àwọn èèyàn lọ sí káàárẹ̀ àwọn dunu wọn dún wọn yọ lápẹ́ wọn ma ìyá sọ̀rọ̀ ọmọ jẹ ìyàpọ̀ àwọn dunu bàtí wọ́n wáyé oṣù wáyé àwọn dunu ọwọ́ ni wàá tí wọ́n jẹ ara rẹ o wàá sàmú ara rẹ wàá àwọn ènìyàn ti ta tó sẹ́yìn tó ti ló yẹ gbẹ wàá ti jẹ àti kárakára ní ìjọ. àtọkùn ẹ̀yà ọ̀tọ̀ torí dọ́tí wọ́n bàtà yìí yẹ ìgbà táwọn ó ti lọ sí ìta àti wọ́n mọ̀ sí gbogbo ọ̀dọ́ wọ́n jẹ́ ti rẹ́ ọwọ́ yóò tuntun wá àwọn jù ú máa lẹ́rìn tí wọ́n jẹ́ pípọ́ tí wọ́n bá lọ tí wọ́n máa lẹ́rìn káwọn máa kú. àwọn akọ́kùnrin fèèyàn ọwọ́ yóò tuntun wá àwọn tó máa lẹ́rìn ọlọ wọn tuntun wọn náà tó tuntun a kókun fẹ̀dá. ìjà náà ló ti dè o kì í ta kòrónà o kì í ta tẹ̀lé jẹ́ bọ́lá owó ti wá ní ẹ̀ńtí òkùnkùn ní kọ́ máa dìbẹ́ nù. bọ́lá ọba ní bọ́lá ní sábà àwùjá yà á máa náwó òṣìṣẹ́ tí wọ́n máa ti wá sí káyìn ọmọ ádámà torí pé ní ìṣe ẹ̀yìn náà kú lórí ìyẹ̀dẹ̀ ọ̀dọ́ àti káyì. lẹ́yìn tó bá ti wá gbogbo wọn wá mú lò bọ́lá ọba ní màní sábà àkọ́tẹ̀ mi kì í ti tọ́ ọgbọ́wá gbọ́wá olóńgbò lòún mọ̀. Ẹ̀rí ìgbà lọ́wọ́ ti sọ fún ọmọ ìwọ̀n orí níbẹ̀ ẹ̀rí ìgbà látàkù. Ẹ̀rí ìgbà wájú sí ìwọ́n kàwé wà nínú sẹ́yìn èlò mọ́tòrí yóò wá sí mọ́tòrí yóò bá lọ́wọ́ ọ̀fẹ́ gbọ́ tí ó sì ní láǹfààní tí ó yí ìṣẹ̀lẹ̀ ìní padà sí ìdí ọ̀run lọ. Àwọn ẹ̀rọ sọ ìṣẹ́ àwọn ẹ̀rọ padà ọ̀gbìn alẹ́ ìwọ̀n láwọn ẹ̀rọ. Fún àwọn ẹgbẹ́ kò sí ìbòyà fún wa kó o sì ní máa bẹ́ẹ̀ tó gbà ló jẹ́ kọ́nà kó o sì tó alẹ́. Ìgbẹ́jọ́ bàbá kan lọ́wọ́ wa ní. Wàá ní láti ní ìdájọ́ bá wù ú وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون قالوا بعد الكلام والذين كفروا أما بإنسي وانتم ọgbọ́n bá ti wọ́n wá táyà àkókò ìjẹ́ kí wọ́n tẹ̀lé wọ́n pọ̀ sọ́rọ̀ wọn bá wí ọgbọ́n bá ti wọ́n pọ̀ tẹ̀lé wọ́n tẹ̀lé pẹ̀lú àṣọ náà wákàtàkù bí ayá jìnnà tó pa àwọn àmì ọlọ́run ọba nírọ. wọ́n àti wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ abájẹ ní màá wúlọ̀ láyé ọmọ inú mi láta wà ní gbọ́mọ tí wọ́n àti ilé gbogbo ẹ̀ ló pè yẹ ọ. ọlọ́run àti wọ́n láyé kà sáà ní àná lóye wọ́n jọ ọmọ náà ọlọ́run àti tiwa bẹ́ẹ̀ kọ́ àwọn ilé wọn jọ ọmọ náà wọ́n bí ra máa ń dùn náà wọ́n mọ̀ ọ́ gbogbo ẹjọ́ bá ti tètè yìí ní máa ń rìn bá iye dà ibùdó rẹ̀ náà ní òun náà àjọ àti bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àyè gbogbo fìtínà àwọn ẹni tí wọ́n ní fìtínà yẹn lọ wọ́n tẹ̀lé lórí ìgbà wọn kò sí bẹ́ẹ̀ wọ́n lórí tí wọ́n bá jẹ́ ní fìtínà àwọn parí wọ́n wà ní ìbẹ̀rẹ̀ tó bá ti jẹ́ dàkejì náà bí àti fìtínà ní àìsí wọn jẹ wọ́n tẹ̀lé lọ́wọ́ mú ìyá wọn ní ti parí wọ́n náà wọ́n lórí ilẹ̀ kò tó ní ọ̀rọ̀ àti ọmọ ẹ̀fẹ́ náà kò ní ti dà tó pé o ọ̀rọ̀ ní dààmú padà ọ̀rọ̀ ní dààmú padà ní dààmú padà ní padà ẹ̀dọ́ ti bẹ́ẹ̀ ní ká máa mọ ìlú ló wáyé wọ́n jẹ́ ló wá létí ọ̀pọ̀ ọ̀la yóò fẹ́ ìfún ọ̀rọ̀ òfin ní dààmú rẹ̀ o tọ́ bá tó oṣù tẹ̀lé mi obìnrin àkọlọ́ọ̀kù tẹ̀lé mi fẹ́ bàtà ìlú tó kú fẹ́ fẹ́ àtẹ́lẹ̀ ẹ̀kọ́ àyọ̀ ni. أرعى ذلك وكجع لما نوبه اللهم عليك بلاني يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بأمري وأوفوا بأمري أوفوا بأمري وإياي فارهبون. لا إنه سورة البقرة. لا تعرف. ara ẹ̀ka pàtó nínú ọba ti fi òfin ní díẹ̀ nínú tọ́lọ̀ ọba tó fún wa ní pàtó tẹ̀lé láàrin àdẹ́mí ààrẹ àdẹ́mísàlá àti àyà lámọ̀ọ́gbà àtàlíkàní àkọ́kẹ́. nínú tọ́lọ̀ ọba ti sọ fún wa lẹ́wọ̀n láti ọ̀dọ́ náà lọ. ọlọ́wà ni ìrẹ́ àádọ́rọ̀ tó láti ẹ̀ka ẹ̀ṣẹ̀ wò. إن هذا عدو لك ولزوجك kọ́dà ó fi yẹ pé wọ́n tún yí àtàkàlù àyà rẹ̀ àti gbogbo àwọn àwọn ọmọdé ọmọ rẹ̀ ọ̀tá yín ló jẹ́ o. Kí ẹ sì mú lọ́tà nínú ẹ̀sìn ọ̀bá rẹ̀ kó àdúgbò. Sátíá ìdúró àdúgbò iná máa yọ lọ́wọ́ tó ń bọ̀ wọ kúrò ní àná. Ọlọ́wà nípa ìlà ọlọ́wà búra tó ń tẹ̀ kí ni. àti ìtaari ọ̀tá ló fẹ́ kúrò lò. Kí ẹ yá àwọn lọ́tà o. Ẹ má wù lọ́rẹ̀ o. Mo lẹ́nu tó mú àti ìtaari lọ́rẹ̀ ọlọ́run bá ní ibi tí ó kù wọn lọ náà nínú àgbẹ̀dá náà kọ́kọ́ bọ́ sọ àgbẹ̀. yorùbá ní sara kókó bá bá dá ní lọ́kẹ̀ ní ìlú. ara wọn sọ fún ọ̀nà ẹ̀sìn. ayẹyẹpọ̀. lẹ́yìn pàtó ọ̀gá fún wa nínú ìtọ́ ọ̀gá bá padà sọ́wọ́ lórí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. yọ̀wú yà ìjàmbá bá bá tó àwọn ẹ̀wú yìí annabi adam alaihi salatu wassalam nínú àwọn akọ́kọ́kọ́ rẹ̀ annabi ibrahim wà ní annabi ibrahim nínú àwọn ọmọ rẹ̀ ìgbàyí wà bẹ́ẹ̀ ìtàkọ̀ wà bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ìta a ní yàkú yàkú àwọn ọmọ àwọn méjì àìmọ́ àwọn náà làwọn ẹjọ́ padà di ìyàwó àwọn náà ni ọlọ́wọ́ bá máa ń pè wọ́n ní pẹ̀lú ìtàlàyé ìtàlàyé kó kàdébí àkókò ìbẹ̀rẹ̀ ọlọ́ba ni ìyá bẹ̀rẹ̀ ìtàlàyé mo fẹ̀yọ́ máa ń fẹ́ lò fún kúrú ní ẹ̀rọ sí ẹ̀lẹ́sìn àdáhùn àlẹ́ gáràjì rẹ̀ ìjọ ọlọ́run lórí mú. Ẹni tí ọlọ́pàá ọ̀dọ́ náà yára tọ́lọ̀ wá sí mi. Nínú ìdára tọ́lọ̀ wá sí táwọn ọmọ ẹgbẹ́ ọlọ́run ọba náà wà lẹ́nu wọn tí wọ́n pẹ̀. Kọ́dà lẹ́sọ̀ lọ́wọ́ àríwẹ̀sẹ̀ náà yìí. كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما قتلوا نبيا بعث الله نبيا آخر كلام مثل àwọn màláìka àwọn àwọn ànábì ọ̀nà wọ́n máa wá bá wọn ní lóòrèkóòrè ní tẹ̀lé tẹ̀lé kọ́dà tí wọ́n bá pa ànábì kan láàárọ̀ títí ìrọ̀lẹ́ ọlọ́run ti bá ànábì ní ìlú láàárọ̀ nítorí ọ̀pá ìjà wọlé kò sí tí wọ́n fẹ́ kí wò Fọ́dà nínú túwẹ́sì bàbára kàkà. Fọ́dà wọn bá nà ní wọn pé ìdá wà ń fẹ́ ni pé sọ̀rọ̀ kò lè máa kò lè sọ oúnjẹ kalẹ̀ fún wa láti dáma ẹyẹ ẹyẹ títí wọ́n tún wọ́n tún sọ fún bìtìtì ẹ̀gbọ́n fẹ́rù báyìí tó ní báyìí tó ní báyìí. kọ́lọ̀ wo lè náà ọlọ́ máa sọ̀tà sí wọn oúnjẹ wọn máa sọ̀tà lẹ̀ fún wa láti dáma àgbọn ìwọ̀n tẹ̀wọ̀ oúnjẹ wọ́n jẹ́ láti náà bàbá wọn tó lọ́sọ̀ tàbí wọ́n sì máa jọ. wọ́n tún ti bẹ́ẹ̀ nígbà tó bá sọ fáńdẹ̀ ni wọ́n ti wá tó ní oúnjẹ àwọn oríṣiríṣi ẹ̀rọ ti sọ sọ́dọ̀ ọkùnrin tí àwọn ẹ̀fẹ̀ máa dáko lórí máa máa ń gbọ́dọ̀ àpàdé àwọn ọmọ rẹ̀ gbogbo la wa. ọmọ ìbílẹ̀ mi. wọ́n bá ní ìyẹn ìjà ẹ̀rọ lọ́wọ́ àti òye fún wani da ita har ya tafi a waku da an yi tura a rina ba ya tafi da sama da ita fara da ba a rikto kyau tun da su kwace kubo su ya kare kuma da su nama ta kubo ba bai ko su so kama gano gano ne a dane ta da yau wani ne ta hudu ta shawar ba a amari wọ́n jẹ olórí tí kúrò wọlé ló dá wọ́n ti ẹ̀ ọ́n ẹgbẹ́ yọ dá iná sára rẹ̀ tó mú un bá. ọlọ́pàá ọ̀dọ́ kan ẹ̀ kọ́kọ́ bá ká ọmọ ìṣẹ̀lẹ̀ rẹ̀. ọlọ́pàá ní ẹlẹ́sẹ̀ àwọn ìṣẹ́kọ̀ ló bá ti wọ̀nyí wà á kú ìyá rẹ̀. ẹ̀kúlẹ̀ àdéhùn ọlọ́ ọlọ́pàá ní ẹ̀kúlẹ̀ àdéhùn kí àdéhùn ọlọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní pé ọlọ́wọ́ bá lóyún àjẹ́ sọ́kọ̀lọ́rọ̀ àìsọ̀lá sínú gbogbo tí ọwọ́ wọn. wọ́n ti gbà pé bọ́lọ̀wọ́ bá bá náà tó bá bí òjíṣẹ́ ẹ̀ka yìí dìde àwọn ti dá láti pẹ̀lú àwọn ti dá láti gbàgbọ́. ọlọ́ba yìí kó sì yà á lò kí ẹ bá yẹ pé àdé ọ̀gbọ̀n lọ bẹ́ẹ̀ ṣe tí mo ní ẹ̀sìn àdéhùn tó ní náà ti ṣe yín ẹni yóò sì lọ́sẹ̀ nígbà wọ́n ṣe àlékún ìfẹ́ yín wọ́n ṣe àgbéga àlékún àgbéga fún yín bẹ́ẹ̀ bá bá yé ìyàwó ṣe yọ màdìlẹ́ náà ọlọ́run ẹgbẹ́ mi yá ẹ̀ bàbá wọn. èmi nìkan ìyẹn ti yẹ ti yẹ ọ̀sẹ̀ lọ́bẹ̀ rùsà ni ọlọ́run lọ́yọ̀ ọ̀sẹ̀ lọ́bẹ̀ rùsà ni ọlọ́run ọba àti wàlá ni. wàá bá mi nú ìmọ̀ مصدقا لما معهم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون قال الله بعد وآمنوا بما أنزلت مصدقا لما معكم alábàáni kí ẹ sì ní ìgbàgbọ́ pẹ̀lú tí wọ́n sọ kalẹ̀ ìyẹn ní àlùkòránì lọ́jọ́ pé mùsùlùmí ọba lè máa máa kù kí ń jẹ́lẹ̀ ní òdodo lórí kí láti jẹ lọ́wọ́ yìí àtàrà tẹ gbé lọ àlùkòránì sọ fún wa àtàrà ọlọ́run ọba ló fi ránṣẹ́ sí mùsàkópa àtàrà ní rọ̀ àwọn tí jẹ́nra àtàrà tó jẹ́ ìtọ́lọ̀ wọn bá sọ kalẹ̀ àlùkòránì sọ ọlọ́ba yẹ gbàgbọ́ wọ́n yà pẹ̀lú ọgbọ́n ẹ̀ka tèmi ni ẹ má ti gẹ́ ní àkọ́kọ́ tí ó ti di èkèrí níbi gbígba ẹ̀dìgbò ẹ má ti jẹ́ ní àkọ́kọ́. ara ẹ̀ sọ̀kalẹ̀ ní níwájú yẹn lórí ẹ̀ àwọn àgbàdì wa táwọn wọ́n ti àwọn ẹ̀ka tèmi ni báwọn ti tẹ̀lé kẹ̀tùwà láti má ká tẹ̀lé àwọn olùmọ̀lẹ́ ìtọ́rọ̀ bábá nínú àìlèjì ti àrùn ìkà nínú àwọn ẹ̀ka yahudi da tsara ta kun kira kai yahudi da kowa da kowa amma da ke ne akwai wani in ba wai so da kira ku Allah bani wala ta shi da wani aya ki kama nan fadida ẹ má wàá ta àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ má tọrọ èmi ọlọ́run ọba lówó ẹ má tọrọ ọlọ́run ọba lówó lọ́wọ́kọ́ wọ́n ti yá ẹ̀ fàtẹ̀kù ẹ̀ báyọ̀ ọ̀rọ̀ ọ̀mọba. Àwọn ìlẹ́yìn wá tọ̀rọ̀ ọ̀mọba ti àbí àtẹ̀tọ̀rọ̀ ọ̀mọba pa àwọn ọmọ ìsírẹ́lì. Ebi yẹ wá pé inú tọ́pa táwọn ọmọ ìsírẹ́lì àbáwọn tí wọ́n dá pàtó wọn tí wọ́n fi kọjú náà àwọn ọmọ lẹ́yìn wọn láti tẹ̀lé àjẹsí sọ́kàn bá wà lẹ́wọ̀ sẹ́sẹ̀. ó ní pé torí tí wọ́n rí jẹ látara àwọn ọmọ lẹ́yìn wọn torí tí wọ́n rí gbà látara àwọn ọmọ àjọ ara àwọn ọmọ àjọ ìní wọ́n ti ń kọ́lé ìní wọ́n ẹ̀rú wọn bá wọn pé táwọn bá ilé sọ pé òdodo là jẹ́bi tí bá bá ọmọ àjọ ọ̀sẹ̀ padà lẹ́tọ́ bá lẹ́sọ̀rọ̀ báwa ẹ̀rọ sẹ́sẹ̀ sọ́sọ̀ pé kò tí wọ́n ní pírọ́blẹ́mù wọn ní táwọn ti máa rí ẹ̀ tí wọ́n ti máa rí wọn wọ́n lù. yọ ìyàrá pé àìsí ewé kò ní bẹ́ẹ̀ yá sí ni wọn. káàkó dínà àwọn èèyàn láti lọ. bákan àwọn olùmọ̀ ní ẹgbẹ́ ti yẹ wá pé nínú tó yẹ kí ẹ ti ń ṣe wá sùn gbìyànjú. kó má jẹ́ tó fi jẹ́ ẹ̀mú rẹ̀. wọ́n fara sí àwọn ẹni tí ń ṣe wá sùn. torí tọ́lá fara sí àwọn ẹni tí ń ṣe wá sùn dọ́mọ abẹ̀rù kó wọn má sọ sí wọn kì í dáwọ́ pọ̀ mọ́ kò ní ní kò sọ fún wọn. Wọ́n bá ń sa ìka òní lè sọ fún wọn. Orí ọmọ ọ̀sán wọn lè bàjẹ́. Lágbádá ní owó níbi ibi ilẹ̀. Òun ló ti ṣe tí ọ̀dà yìí. Kó láti fẹ́ di ó láti gbọ̀dọ̀ wí fún mo bá ní. Sọ̀rọ̀ yà ara ta ní pé ọ̀nà àjọ ọ̀nà mo bá máa bàjẹ́. Ìdí ìtọ́ni ẹni tó tó wá fún fúnyàn torí pé kìí sàlẹ̀ tí wọ́n ń gbọ́ wà ní rẹ̀ bùkátà rẹ̀ ní kẹta àwọn oúnjẹ bùkátà rẹ̀ mọ́mọ́ ìjẹ. yóò bẹ̀rẹ̀ sọ̀rọ̀ fún ọ tó bá wù ọ tẹ̀lé tó bá wù ọ yà ẹgbẹ́ látò lè lè dọ̀ lọ́wọ́ àti rẹ̀ mọ́ òní bá tẹ̀ sí ọ. ṣùgbọ́n tó bá ti ṣe pé kọ̀ọ̀kọ́ wọ̀ rẹ̀ ló wù àtàìmọ̀ yóò ti ti ọ̀dà tó sọ bọ́lá Gbogbo ọ̀rọ̀ náà wọ́n yọ ọ̀bà sọ. Ọlọ́mọ ní sábà náà pàdé yẹ owó pọ́ọ́kú, ẹ̀rọ lówó pọ́ọ́kú. Mílíọ̀nù mélòó lówó pọ́ọ́kú àwọn mọ́ni bá a ta gbogbo nǹkan ayé tá a bá ti gbé ọ̀rọ̀ náà owó pọ̀ kù. ọ̀rọ̀ náà bá ti kúrò ní ta lọ. ọlọ́run bá ti bẹ̀rẹ̀. fúnra rẹ̀ nìkan ti wọ́n máa dá ẹ̀ ní ilé gbàgbé ní ìgbàlè náírà ti náírà àti àwọn àwọn alálàájú bá bẹ̀rẹ̀ sí jáwọ́ orí àgbà orí àgbà àkọ́wá àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà ẹ̀yìn wájú wájú wájú àwọn ní káwé tí wájú kan wò ẹ̀kún owó rẹ̀ nígbà tí mo kàá dáàbò ìtọ́lẹ̀ yìí nígbà sọ ní pẹ̀lú bí ẹ̀yẹ mú ìtòsí gbogbo ẹlẹ́ẹ̀kejì nígbà tí mo kàá dáàbò ìtọ́lẹ̀ yẹn máa tàbí àpò àkókò tí ó tún alálàpàtà nígbà nílò ní àlejò owó yìí àwọn ọmọ pé àbínà gbọ́dọ̀ ní ọ̀pá àwọn àbá tí wọ́n wá sáwọn ti jẹun pàtàkì àti wá ní wọ́n ti owó tí wọ́n ti wọ̀ ní àti wọ́n fi láti wọ́n bẹ̀rẹ̀ àwọ̀ pàtàkì wá jẹ àbáwọ̀ àyà ìjẹ àwọn yá jẹ jẹ lọ ó ti jẹ àwọn ilé àwọn tí wọ́n ní tí wọ́n jẹ ẹ wá dábìá àgbẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ owó tí wọ́n kú lè ọlọ́ọ̀bá ní láti ṣẹ̀rù yà á yà ní sọ́mà náà bàjá owó díẹ̀ ní lọ́dọ̀ tiwọn àwọn lọ́dọ̀ tiwọn sọ́mà náà ń tẹ̀síra owó tó pọ̀ jẹ́ fún wa èyẹ ọlọ́run ni ẹ má ta ọ̀rọ̀ yìí ọlọ́run alówó pọ́ọ̀dù wọ́n ìyá ẹ̀ ọ̀pọ̀ ọlọ́ba ní èmi nìkan ní ẹ máa fáyà ọlọ́ nìkan ní ẹ máa bẹ̀rù ẹ má bẹ̀rù nǹkan ní ìyàtọ̀ sọ́lọ̀ gbogbo

ẹ̀ńtọ́ fẹ́ tí wọ́n kù tàbí ló sì máa bẹ̀rù mi. kò ní ma tí kò nẹ́rù kò ní ìgbàgbọ́ tó òdì mára kò ní ìgbàgbọ́ tó òdì mọ́lé kò ló sì máa bẹ̀rù ẹgbẹ́ ṣẹlẹ̀ ìgbésẹ̀ ṣẹlẹ̀ yàrá kò ní sọ. ìrọ̀pọ̀ rẹ̀ kò ní sọ lápájá ọ̀sán ló sì máa bá a wúlẹ̀ torí kí ni torí tó wọ́n pa lọ lọ. àti pa ìwọ́lọ́ ló ti mú àti pa ìwọ́lọ́ ló ti pàtàkì jẹ́ kíkọ̀kọ̀ lọ́gbọ́n bó ti jẹ́ kí bàbá lọ́gbọ́n máa rìn àtọ́nà ọba dé má jẹ́ nípa ọ̀sẹ̀ tí wọ́n kọ́kọ́ lẹ́nu báwo ti bọ́lọ̀ ọba tó máa dàgbà tó ọba ìjẹ́ lọ́wọ́ náà lọ́wọ́ gbàdúrà. ọlọ́ọ̀kọ́ gbàdúrà pàápàá tí wọ́n gbé yẹn bá wà ní òmìnira. àgbà ìsọ̀rọ̀ àti amáyé yìí gbogbo tọ́lọ̀ ìlà àdá àwọn wọ́yá ṣì ń sóra wọ́yá ká kúkúrẹ̀ bá àtàwọn àyà ń àgbà. Kàlẹ́ sí máa dá ìgbìyànjú tó kéde nígbà wọ́n wà ní òmìnira ìgbà tí ìdáwọ́ wà sí òmìnira àdúrà rẹ̀ gbà ní ṣe sí òmìnira wọ́n tọ̀ wá ló dà tọ̀ wá sálọ̀ látọ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ àtàlì tọ̀ lẹ̀ yẹn lọ àdúrà yẹn gbà ní ṣe sí òmìnira ṣùgbọ́n àwọn adúlù yẹn kọ́ ìgbà tí wọ́n wà ní ọjà àbò àgbà tí wọ́n bá gbó ọ̀hún àlọ́ bá ẹ̀ ìtọ́jú òbí àwọn ọmọ yẹn ti ẹ̀kọ́ náà tẹ́lẹ̀ yóò bá jẹ́ kó tiẹ̀ aw a tɔn kɔrɔ tan aw a tɔn kɔrɔ kɔrɔ tan aw a tɛra ba ne ko a ko a tiɲɛ ta ne ba tiɲɛ nɔ tuma wɔɔrɔ sɔrɔ suba de ti kɔrɔ wɔɔrɔ ko kɔrɔ ko ma se wa ne ti ka ko jɔ fɔ i ma ne. والله تعالى اعلم ارجو بعد ان تكرم وفيه الله بعد ان تكرم وبعد بعد ان شاء الله ارجو في عقلي ارجو التسليم على ان شاء الله ان سوق النساء بعد التسليم على قصد هي لا تسليم كل فيها كذا لا يجي عباده لا تسليم حكيم ان شاء الله صلى الله عليه وسلم نعم Thank you. 啥方法？ lọ́kàn náà parapọ̀ tí a ti ẹgbẹ́ oúnjẹ tó yà máa ń yá ara wa ní owó tí ó sì ní ìjọ sí ìyọjà padà tí ó náà bá di ìyẹ àwọn pàmpáì tí ó ń tẹ àjọ gbogbo wa ìbéèrè ni wípé máì tí a ń gbà yìí tí ó dáa tàbí kò dáa. ìṣẹ́lá àtúntò ìjà àwọn ni pé ṣẹ̀yà àparamọ́ bí àwọn ẹ̀kọ́ kóra wọn jọ lórí pé àwọn dáwọ́lá àdára wa á ti ẹ̀ ìṣẹ̀lẹ̀ àgbàdo àwọn òṣèlú ọ̀hún. ṣùgbọ́n ìgbẹ̀sẹ̀ ní pé ìṣẹ̀lẹ̀ ọ̀bára mọ́ kí ọ̀gbà náírà mẹ́wàá kọ́dá náírà mọ́kànlá padà ní mọ́jẹ̀ ọ̀gbà ìṣẹ̀lẹ̀ ọ̀bára mọ́lẹ̀ kọ́dá náírà mẹ́wàá kọ́ ọ̀gbà náírà mọ́kànlá ìṣẹ̀lẹ̀ ọ̀bára mọ́. wáyá látàrí láti lọ́dún ìgbà ọ̀sẹ̀ tó ti rà fún tọ́ọ̀bà ti ní lọ́sẹ̀ méjì wọ́n fi rẹ́rà àtàyè. yálà tó ní fàáyì àbáwọ̀ ní ìṣàbí wọ́n padà ìlú ìlú jẹ́rẹ́ ọ̀pá abílẹ̀. kí ló dé tó ń gbé jẹ́rẹ́ àpapọ̀ pé ẹ̀ńtà yánú àtàlọ́ rẹ̀ tẹ̀gbọ́n ìwọ̀n kàtàmọ̀ yàwó ẹjọ́ ní kó kàtà sọ̀rọ̀ ẹ̀mí. Òun gbọ́dọ̀ wà ní ẹgbẹ́ ní pé tán láti rẹ̀ ra wa lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀dá gbogbo tí òbí lọ tàbí òbí ra ìbàdí. Ṣùgbọ́n ẹgbẹ́ tó sọ wà ní ẹgbẹ́ ọmọ àbára ẹgbẹ́ wa ní onípàdé kò wọ̀. Adé ń lọ bọ́lá kò dé pé tírí ta sọ wọ́n ní wọ́n wọ̀ fún ó tún lọ́ọ́ bẹ̀rù Òṣèré àwọn ìyá rẹ̀ ni lówó lórí pé àfihàn rẹ̀ ni lọ́ọ̀yì. Tí a bá wá wò láti ẹ̀ka àfihàn rẹ̀ wà lọ, àtẹ́ká tó wá fojú fúnra wà lọ. Yàgbàgbọ́ yìí. Ẹlẹ́ẹ̀kejì lórí pé àwọn ní àtìgbà yìí torí pé kó òwò sọ ó di owó èlé o tá a bá yìí gbà àtìgbò méjì inú rẹ gẹ́rẹ́ ìní sẹlẹ̀ lọ́wọ́ bá ti sọ àyà kalẹ̀ wọn náà ni rìbá rìbá nìyà sí a rìbá nìyà sí a ìtumọ̀ rẹ̀ sí àríwá sáńdọ̀ ọ̀tá la tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá wà lọ́nà àti sèlú yálà àtolóko ẹgbẹ́ ni tàbí ọlọ yáwó lọ́dún olówó tó bọ̀ ọyọ lójú ọlọ́dà padà àti ìdàgbàsọ lẹ́yìn ọ̀sẹ̀ kan òní láti láti tí ń bọ̀ àkọ́kọ́ kàlà kọ́mọ kú wò. tá àkọ́kọ́ kàlà bá lù ẹ́ lẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé tí ọba tó mú wa dẹ́kun kí lápò tí kí n mọ lórí ìgbàgbọ́ tó lọ. Má bọ̀ pọ̀tẹ́tọ̀ kù. Ṣùgbọ́n ilé àmẹ́wàá ni ṣé mo ṣe wọ́n kà. Lọ́jọ́ bàbá ni kí ó kó lówó san ọkọ̀ pọ̀tẹ́tọ̀ kù. Ṣùgbọ́n mo ní àyè ìlérí. Báyọ̀ mọ̀ kó yára wọn nígbà tá a bá sọ agbára báyìí ó sì dúró kọ́ba nínú pọ̀pọ̀ yẹn bá yí mo lónìí o nítorí sẹ́lẹ̀ ní ìlú òsì mo lónìí. nítorí gèlè ṣẹlẹ̀ àmọ́ bẹ́ẹ̀ tí wọ́n lọ yẹ ká ti lórí pé tí wọ́n máa jẹ́ security òwò tó lọ́wọ́ lọ́wọ́ la kó. àwọn kan ẹ̀tọ́ fẹ́ yáwó ìjọ ti kókó ń tọ́jú wọn wà fún ọjọ́ nígbà ẹ̀kọ́ ògbìyànjú kó ọjọ́ wà lẹ́nu rẹ̀ lọ́wọ́ wà fún owó gbé lánìyàn pé pẹ̀lú òògùn ọlọ́ ọ̀sán òògùn nígbà tí wọ́n sọ gbé lánìyàn pé epo ti ìjà lásán rẹ̀ ìwé pẹ̀lú òògùn ọlọ́ owó tí wọ́n fẹ́ gbà lọ́nà ìkó tó gbà jẹ́ kó lè láti ẹ̀rẹ́ tó tẹ̀ fún òkú ọ̀nà kí n tó fún ọjà fún yín máa dà padà. àníyàn ẹ̀dá tọ́tọ́ fẹ́ yáwó kí máa lapa lórí ṣé yóò ní sán àdúgbò lè sọ. àníyàn rẹ̀ tọ́tọ́ fẹ́ yáwó kí máa lapa lórí ṣé yóò ní sán àdúgbò lè sàn. alẹ́ sọ̀rọ̀ bá wà lẹ́yìn ọ̀sán gà. nínú sàlẹ̀ bùkárí alẹ́ bí wọ́n yìí tọ́ nínú àwọn àjọ akátá ti síwájú. arákùnrin kan ọrẹ ìyàwó lọ tó ta bákùnrin mi ọyàwó ọkọ tàbí kò ló wá pẹ̀lú orin akẹ́kọ̀ọ́ táwọn àlùjá ó jẹ́ pé ní olúkò ló ń tẹ́lẹ̀ lọ ọba lọ bẹ́ẹ̀ nìkan tó lápájá mọ́mọ́ mọ́mọ́ lẹ́yìn. 送你们东西吧，如不我退休，我还要送你们。我今天我这个主要的业绩，比我做任务多，做一下任务，我做业务多，业务做，三个业务，两个做五块钱。 nínú àwọn ọmọ òṣìṣẹ́ tó ti wá ta ló ti tẹ̀ ta ni ló yẹ ta ni ọ̀sẹ̀ ẹ̀ tó dùn pọ̀ lọ́rẹ́ ẹ̀ tó dùn pọ̀ wa olùmọ̀lẹ́ ẹ̀ tó dùn pọ̀ wọ́n lè ta ni ó lọ́rọ̀ ọlọ́rọ̀ ni ó dùn pọ̀ arákùnrin wo ni ọgbọ́dọ̀ wá ní láti wọ́n yíra ọlọ́run tó gbó fún yẹn tó ọ̀dọ́ mẹ́jọ jẹ́ ìdílé lọ́wọ́ ayá rẹ̀ ni lówó láàrin ìgbà àti ọ̀tẹ̀lẹ̀ sóòlè tí ọdẹ fọ́nùkù lọ́la kò sí ìyá rẹ̀. arákùnrin àwọn mùsùlùmí ọ̀rọ̀ nìkan mọ́ ní ìdíje ẹ̀ẹ́dẹ́gbẹ̀ọ́ ẹ̀jọ́ ìyàlọ́wọ́ ni á ว่าสามารถดีได้ไม่ดีอ่ะเพราะเราว่าแค่ผู้สิทธิ์เขารู้ตัวเองตรงนี้ต้องผมอยู่บนบ้านเลยพวกเราไม่แย่ต้องมองลงเรียกว่าเกี่ยวกับนี้อะไรอย่างนี้ถึงบอกเลยถึงบอกนะที่ไม่ต้องรอสองอีกเมื่อที่ยาวที่รู้มา ipò tó wà láàrin ọkọ̀ tó lọ ní sọ̀dá lókè ọba dé etí òkú àwọn ọlọ́pàá ojú òkú ọkọ̀ bá kọ́ ẹ tí òkè lọ wọ́n yà wọ́n dà jọ láti ọ̀dọ̀ kọ́lá kọ̀ọ̀kan mo dúró lè sòrí bá díẹ̀ díẹ̀ sí òkú àti àpá yóò ṣe pé mo tẹ̀lé ọ̀rọ̀ àjà lóṣù kókó ẹ̀ tí mo jẹ́ ọ̀rọ̀ ẹ̀ tí kò sì mọ̀ ní ọ̀rọ̀ mi tẹ̀lé ọlọ́wọ́ ọwọ́ àti òòlù bá ọwọ́ àti tó kí n kó ọwọ́ àti ní ibi kan nínú àwọn ibi lágbàrú ní olùkóòlù sí ìdẹ̀pẹ̀ ọba tó bí o ọba lánà ní ìyá ìyá bàbá yìí ọba lánà rẹ̀ wọ́n mú oníṣẹ́ ọ̀nà wọ́n mú ìdúró ní ọkọ̀ lọ́wọ́ wọ́n mú sí ìṣẹ̀lẹ̀ dákun máa ń owó ìdíje ẹgbẹ̀jọ́ yàwó ẹ̀ ń tọ́jà ìlú ó sì kọ̀wé sí i bá dé sí kí ní ìbáṣọ́ṣọ́ ìdílé lágbájọ́ máa lágbájá sí bóyá wọ́n lọ́sọ̀ á ní tó tẹ̀lé ní títì lè mú wa títì lè mú wa o kò lọ́pọ̀ lò ọba ti fi òfin yé lẹ́nu ó sì sọ fún lò ó sì tẹ̀ wá lọ́wọ́ padà lọ́lé tẹ́tí ń dàrá àbúrò sọ pé àá ìyá ayá mi ló ń mú ìdájọ́ ìgbé náà ọ̀lọ́ ẹjọ́ bùrọ̀ ó ti fi gbogbo ìdí wọn bùkátà àti owó tí ó wà lọ́nà. ọ̀nà etí òjò gbogbo àwọn tí wọ́n ti kẹ́kọ̀ọ́ bá dé tọ́ba ọ̀rọ̀ òjò ìdí òjò ìdí àkókò ọ̀rọ̀ rẹ̀ ń fi ìyàwó tó pọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò ní ẹni dẹ́kun títí ìfowó wọn ti sáré ti òjò. Wọ́n bá ọ̀rọ̀ lórí òjò rẹ̀ ti sùn. Ìwọ̀n náà kò ní ẹ̀ka gbogbo títí wọ́n láti ẹ̀ títí ọ̀dọ́ máa lọ ọdún àádọ́rin lọ́wọ́ lásán díẹ̀ táwọn من أخذ أموال الناس يريد أداءها أتى الله عنه tọ́ba jáwó lọ́dọ̀ àwọn èèyàn bí bá ti níyàwó pẹ̀lú àníyàn ní wà láì wò sáyẹn wò wọ́n kan àdẹ́bí ọlọ́run ní ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ sí ìgbà kan. ṣùgbọ́n wọ́n máa ń hákàlà àwọn àrẹ̀ náà ti rí ìlàbá àtàkọ̀lọ́ gbogbo ẹjọ́ bá yáwó pẹ̀lú àníyàn bí àdẹ́bí ọ̀gbẹ́ ọlọ́run kò sí ní orí kan. ní ìgbọ̀nsẹ̀ àníyàn yẹn ìjọba fẹ́ yáwó lóṣooṣù yálò wípé wọ́n ní akọ̀pọ̀ ẹbí wà nílẹ̀ yára yìí ti ní ilé àgbọ̀ àbí sọ́ọ̀yà títẹ́ àbí sọ́ọ̀yà lọ́jà ìtòsí púpọ̀ yà ní ẹ̀rọ ìwọ̀n pẹ̀lú ní abala ní ẹ̀rọ ìlú ìsọ̀ ọlọ́run ní ọkọ̀ sí ọ̀la. lórí ẹ̀rẹ́ ìkàwé ọkọ̀ títọ́ bọ́lọ̀ wọ́n mú wọlé ọ̀nà. ọ̀sẹ̀ tó tẹ̀lé sílẹ̀ ọ̀mà bọ́lọ̀ òkú wọn wáyé kalẹ̀ fún òun níbi rẹ̀ sílẹ̀ o. bàbá àwọn ìbalẹ̀ náà ó ti wá owó tó ní ètò ọ̀nà kúrò ọ̀nà kúrò láti mú àwọn ọ̀dọ́ àwọn àdúgbò ẹni tó ṣe àpọ́jìlú ọ̀dọ́ ẹ̀ ti dẹ̀bẹ̀ wọlé. ìjọba sọ ẹ̀jẹ̀ báyìí báyìí bàbá mi fi èkó wa àwọn òwò rẹ̀. ìjọba tó ló kí ni náà kí wọ́n ti wọ́n dání yá owó tọrọ ti di jíjẹ fún mi lọ́sẹ̀ tọ̀tọ̀dá. ọba ìpàdé ọ̀pọ̀ fún ìdílé àwọn òdìlé nígbà bá tí wọn fẹẹ fi fún ìdílé tó bá jẹ pé nígbà tí wọn kàn dá àwọn ẹni tó fẹẹ wọ èyí rẹ dá òkú àti kò sí tó fún káàkó ọ̀dọ́ lọ́rẹ̀ rẹ àwọn ìgbé ìdáwọn ẹni lè wọ pé lè bọ́sí táwọn rẹ̀ tó bọ̀wọ́ sí lè sọ tábàjá ọkẹ́yàwó àwọn àgbàdo àwọn àgbàdo ayàlúwò ìtumọ̀ rẹ̀ ní pé tọ́ọ̀bù àwọn olóògùn ẹ̀yìn láwọn kẹsàn-án ẹ̀sọ́ sábà bá wọ́n lè wọ́n gbà jáde àwọn ẹ̀yìn lápáta ní kíkà ìdàkúrò yọ̀ọ̀bà ló ń sọ̀rọ̀ lọ́wọ́ àti ní ìlú yọ̀ọ̀bà tó ní kí àmọ́ rẹ̀ dúkì àwọn èèyàn ẹ̀rọ pé ojú tí òní jọ lè wẹ́jà nítorí ẹ̀yìn náà kájọ tó mọ́ wa ó ti kó tẹ́wọ́ ti tẹ́wọ́ ni. ẹlẹ́ẹ̀kejì kò sí tó burú lórí ìfọsọ́fà ó fi ìdájọ́ tó tọ̀ nígbà bá yìí tí màá lówó sẹ́ka lókùnrin àtàwọn ẹgbẹ́ ti di wàhálà nígbà yóò wá ní ẹ̀ńtà tó torí rẹ̀ tú iye tọ́ka iye tọ́ka afẹ́fẹ́ lòún ẹ̀ńtà tó bá torí rẹ̀ dàrú òní bá bọ̀ ọba tó afẹ́fẹ́ nígbà. Ibi mi ti ká jọ náà náà. Nígbà ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ á lówó tí a máa ń gbólẹ̀ ní tiɲɛ aw ka kɛ o ye wa aw ka kɛ bi ko wa a bɛ da ko fɔlɔ samaya wala ka na a ba de ye dama ye ni yɛrɛ dɔ bi fɛ a bɛ dɔ mɔ mɛ ni dɔ tɔ mɔ ni bi ti la si o fɛn b'a wa fɛn de bala ka ɲɛ ala la yɛrɛ suma o si a bɛrɛ ye. ɛn ti ko sɔrɔ ni bi ti la tí àpẹẹrẹ apàtúmọ̀tẹ̀ tí àpẹẹrẹ pé ó ti dẹ́rù gbẹ́gbẹ́ ìsìláàmù sí àdára rẹ̀. wọ́n ní àwọn inú rẹ̀ táwọn ọ̀fẹ́ ti hàn. táwọn ọ̀fẹ́ bá ti hàn ó ti kó tiẹ̀ ṣe lórí ìgbàjú bẹ́ẹ̀ bá kó lára rẹ̀. ó ti dẹ́rù gbẹ́gbẹ́ lọ́rọ̀ ẹ̀ lórí ìkọ́gbá rẹ̀. lópin ìgbà tí wọ́n ti dẹ́kọ̀ yóò dẹ́rù pẹ̀lú ìlà wọ́n bẹ̀rẹ̀ sí wọn lálẹ́ àwọn bẹ̀rẹ̀ sí àwọn ọlọ́pẹ̀rẹ̀ àwọn apẹ́lẹ́ kó bẹ̀rẹ̀ sí wà lára rẹ̀. Gbogbo ẹ̀ tó tó a ti ọ̀bẹ ọjọ́ rẹ̀ lórí ọmọ bá rẹ̀ nínú iye ìyá ẹ̀ gbọ́dọ̀ fi dá ọmọ bá rẹ̀ lọ́dọ̀ kàdà. Ẹ wá pàtó ìlú yẹn kí àtẹlẹ jẹun lórí ìdókòwò láti orí mo sì yẹ kí ìyá jókòó. Gbà ẹ̀ ìjọba yá kí ẹ̀rọ lórí ìdókòwò sí ìdókòwò sọ̀pá. Ìdókòwò sọ̀pá lọ́yẹ̀ lọ́rùn yóò kú láwùjọ bá wọn kọ́ fẹ́ kí òní lọ bọ́yá ààrẹ àdìtorí ọdún orí wọ́n bá ti rọrùn fún yóò ti jó kò sí ipa tó kàn pé báyìí ti jó wọ́n á rọrùn fún bẹ́ẹ̀ náà ló ti jó wọn láwùjọ àwọn ọmọ wọn láti tẹ̀lé ní àdìyẹ àbíyá ti sọ náà. báwo la ti dá ní àjò àti sáńdà ọ̀sán makaranta da a yi na wani ran lantarki a ne kwamfani ne ya ba ga dogoro a da ya gaba ta yi fito na damar kwamfani ne ne ya fi daga a yana da assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah wa islam a yana da assalamu alaikum wa rahmatullah wa barakatuh assalamu alaikum wa rahmatullah wa islam a yana da assalamu alaikum wa rahmatullah wa barakatuh suna nan suna da àlàbò orí kan kí ara so kí ni dájọ́. Wọ́n ti tó burú pẹ̀lú àrùn ní àwọn ọmọ tó ń tẹ̀lé ọ̀sẹ̀ àti ọ̀hún. Ẹ̀ka mi wà ọmọ lára ìyá yìí pé wọ́n mi ṣubú wọ́n sọ àlàyé. Àwọn ìmọ̀ràn tí wọ́n kọ́ ẹ pé wọ́n sọ fún ìyàwó wọn lára àti ọ̀sẹ̀. Ẹ̀mí ọ̀dùnkọ̀dá alákọ̀ọ́kọ́.

lẹ́sọ̀lá ìṣúná ti ra pé àlùwàlá àkókò dìde gan. Ọkọ̀ ni àwọn òbí láti iṣẹ́ ìṣẹ́ ìtọ́ ìmọ̀ ìṣẹ́ ìmọ̀ àbáyé. Mo wá ìṣọ̀ náà. Mo kọ́lọ́ ọba sábì àṣekáni níbi aburú àṣekáni àtàwọn ohun tí mo rí. Ọjà bàbá nìkan mura kuma ni fara ko tu ta ko ko ka mura kuma ni fara kuma ni ya ko tu ta fara ya kuwa to ni ele ke ga ko ti ko ba le ti ko ta bala òòrùn yẹn lọ sí ọlọ́run nínú àbúrò yìí ọlọ́run lọ sí ẹlẹ́wọ̀n. yóò kú jẹ́lẹ̀ náà lọ́kẹ̀ sí ní adẹ́wọ̀n yóò kú wá àdẹ́wọ́jẹ́ mi sí ọlọ́run àti àbúrò ọlọ́run ọlọ́run wọ́n ti yọ ọ̀tẹ̀lẹ̀ báyìí fún ọ̀bẹ lọ. ẹlẹ́ẹ̀kẹ̀ẹ́ta alẹ́ẹ̀kẹ̀ẹ́rin ọ̀nà ni pé tọ́wọ́ ní ọ̀padà sí orí sí ìwòsàn lẹ́yìn àti ẹwà lẹ́rù ìyẹn sí ìwòsàn alẹ́ fi kó yá àpàdé ẹ̀jẹ̀ tó ilé lẹ́gbẹ̀ẹ́ àtọ̀rọ̀ láta wọ́n tún tẹ̀lé òní ẹ̀jọ̀ wà pàdé sókè ìdí sì máa wọ́pọ̀ jù wọ́n lẹ́yìn tó wá dé ní ẹ̀gbẹ́ àlàáfíà ìdí òsì òkú lélẹ̀ ọkọ̀ wà ní ẹ̀mọ́ bayan àdẹ́sọ̀rọ̀ àdẹ́sọ̀rọ̀ wa tí wọ́n bá lànà àbúrú lọ́pọ̀ lẹ́rù àtọ́pọ̀ lọ́kàlẹ̀ wọ́n sọ fẹ́. Àlẹ́ mi tọ́ ọ̀pá ibi sọ fẹ́ nìkan tí mo fi sẹ̀ sí. Àwọn ọba ẹni lánàá kúrò tó ọba ibi sọ tó ẹ̀wọ̀n nígbà tó ní ìfẹ́. Yéèdè kẹ́ tó béèrè fẹ́ wà wọ̀ fẹ́ àbí. Yéèdè kẹ́ ò béèrè ló béèrè. Àlẹ́ tó wà lọ sọ fún wọ̀lá ọmọ ìdára pé à kò sọ fẹ́ nìkan. Ìfọ̀ ọ̀dà mọ́. Kò ọ̀rọ̀ ọ̀kan tó kọ̀ máa sàdúrà bọ́lá bọ́lá ọ̀rọ̀ lè fi aago lẹ́nu látàrí ìjọ mo máa sàdúrà. There is an argument that when you salama, you must follow his spirit and the yoga. Mọ̀kẹ́rẹ̀ pé ní ilé Yorùbá àwọn àti ọgbẹ́ bàbá sálámà sàlámà lẹ́kùn àwọn àtàkùnfẹ́ ọ̀dà àlọ́dà ẹ̀ka àárọ̀ àti àsàlámà lẹ́kùn ẹ̀ka àárọ̀ ọmọ àmì ní ìbáfọ̀. Wọ́n tó kú yẹ kó tó náà sálámà ní. Ẹlẹ́ ọ̀nà ìṣe tọ́jọ́ náà yàtẹ̀ àbí ti tàbí àti gbogbo. Ṣùgbọ́n èèwọ̀ tẹ̀ ní pé ká kíra wa ní bá àti kíra wa látàwa. Sọ baya bata ko ce la ko mara ma to ne ba ka dara ma ne ko ka shi to ko ne ba ka ko ko in ba ni a en jo ba ma da ko ma dara ma ne ko ka ro ka ka ro ko bi da ko sila ko bi ta da ma da ni to da ba ko ko ta da ma ko ra da ni na dara yang ne Kau ba da ka ka ro ko ma ko ko ti ya ro ne ko ba ta la ma ko da o ti ya be o o ti ya be ni ẹ káàárọ̀ báwọn ti gbèrú kó ti gbàgbé gbèjì lórí lápẹ̀lẹ̀ ìdàgbàrà wà ní mọ̀ bá dáhùn ọ̀rọ̀ láti ẹ káàárọ̀ nàá òbí gbèjì rẹ̀ wọ́n sọ àṣẹ̀kọ́ náà ní ọgbọ́n kọ́ wa ní gbèjì náà lọ sí ìwé ìdí ìdàkàtọ̀tì. àdàkàtọ̀tì ẹgbẹ́ ní lágbàá lọ́rọ̀ àwọn olùmọ̀ lẹ́bà tàìwá lọ́rọ̀ àwọn aláǹfààní àti ìsọ mùsùlùmí làwọn mùsùlùmí làwọn tẹ́ẹ̀ bá ní bọ́yá alábàágbé à àkọọ́lẹ̀ àti ìgbàgbọ́ jẹ́ ẹ̀ tó ní bùkátà tí èyí ṣe mùsùlùmí èèyàn lè fún ní ìrànlọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kì í ṣe lọ́sàkà tó kù èèyàn lè fún kò sí ẹjọ́ ọkọ̀ fún wa kó ọ̀ràn lọ́wọ́ kó ọ̀sàánù rẹ̀ kó gbóló kó ọ̀ràn jẹ fún kó kò sí tó kù àwọn kò ní bẹ̀rù lọ́sàkà tó kù torí pé lọ́sẹ̀ rẹ̀ àtẹ́sọ́wá rẹ̀ sẹ́lẹ̀ ìwáyà wa pé a kò sí ta ẹni fún ọlá ìwòsàn ní bá kúrò sùn ní ẹ̀sìn tó bá kú so àtẹ́kẹ́ bọ̀ wà ní ọkọ̀ ọjọ́ ìjọ ọkọ̀ òṣùwọ̀n ọ̀gbà rẹ̀ lọ́jọ́ bá kó wá tó tún kò ìjọ ìjà rẹ̀ wọ́n yẹ̀ lẹ́yìn ọ̀gbà rẹ̀ ọ̀gbà rẹ̀ tó lé ọ̀gbọ̀n ṣe àwọn tá a bá bẹ́ẹ̀ lọ́gbà rẹ̀ lọ́gbà rẹ̀ lọ́gbà rẹ̀ náà. lọ́jọ́ kọjá àbá ẹ̀sìn àbá fún mi pé ìjọba ọkọ̀ òkúlẹ̀ ọmọ lọ́dún yìí lọ́dún ti bá wà fún mi ìjọba ìjọba ọkọ̀ náà. lọ́wọ́ lọ́wọ́ sọ̀rọ̀ náà No, ma me la cosa consiglio quando sono in Sono io del chiesto, sono ah, non si sta di cui mai in due scavano. Se deve di più, mi di più, poco lo posso. E io è a chiedi. E io è a chiedi, che è il contrasto. àwọn kan ní pé ọ̀rọ̀ ẹ̀ ọmọ lórí pé sọ́nà ìyàlọ́ jẹ́ lórí obìnrin sọ́nà rẹ̀ ti sẹ́yìn sọ́nà ìyàlọ́ jẹ́ lórí obìnrin wọ́n máa ti àwọn akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ rẹ̀ nínú ilé bọ́bá àkọ́sọ bọ́bá àlọ́sọ bọ́bá àdáni ìwé kọ́lá àwọn ọ̀fẹ́ ìjọba wa dáná. Tó gbélé ìtọ́nà rẹ̀ lórí omi àti ìsọ̀nà. Àwọn ọ̀dọ́ wa ti wọ́n gbé ẹ̀ka fún ìdí ìsọ̀nà Mọ̀lọ́ ìgbọ́dọ̀ á ti di èsì. Káwọn fi nínú ilé ìtọ́ àkọ́wá, ìgbòsí dáwà alálẹ̀ àwọn ọ̀fẹ́ ní kìí sọ̀rọ̀ ẹ̀yàn kọ́bìnrin kọ́ta lọ́kọ̀ọ́kọ́ rẹ̀. Ìkọ́nà ẹ̀yàn lọ́jọ́ lórí ọkọ̀ọ́kọ́ rẹ̀ ajá wọ́n ti sọ̀rọ̀ ẹ̀yàn pé kí ìyàwó ọjà lọ́kọ̀ọ́kọ́ rẹ̀. Wọ́n á ti máa ń lè sọ̀tọ̀. Ìgbà yẹn wọ́n ní pé sọ́kà rẹ̀ ajá yẹ kó sùn wọ́n títí ìkọ́ta. Àgbẹ̀rẹ̀ àgbẹ̀ wọ́n ní títí ìkọ́ ẹ̀wọ̀ tó rọ̀ sí làákà ìbílẹ̀. Ìjọba ẹ̀rẹ̀ lọ́rọ̀ àwọn olùkọ́. Oníṣẹ́ ọ̀nà lórí obìnrin ẹ̀yẹ́ náà sábà máa ń kàrẹ̀ kó wà yóò fún ọ̀rẹ́ àti ìlú. Ìṣẹ̀lẹ̀ ọ̀wá lálẹ́ ní ìjẹ́ báyìí, ìjẹ́ báyìí, ìjẹ́ báyìí ló sì. Ìjẹ́ ọmọ ọdún mẹ́rin pé bóò láta àwọn ti wà. Láta àwọn irú iṣẹ́ tó bí ìṣe bí bí tọ́jú ọwọ́ rẹ̀ ó fi ọ̀rẹ́ ìlú obìnrin. Mo pe láta Yorùbá tí àwọn akọ́kọ́ rẹ̀ pọ̀pọ̀ ní láti lè rìn. Náà, ọ̀dọ́ rẹ̀ lórí ọ̀pọ̀ àkọ́kọ́.

ọkọ̀ tí wọ́n fẹ́ yà wò pẹ̀lú ìsirè ló náà ló fẹ́ yà Òní kọ́ kókó sọ fún ẹgbẹ́ tó tó fẹ́ mi fẹ́ Kó ti wàá máa ta ẹ́ ọ̀nà máa kọ̀sọ̀. Ìdí wàhálà kan máa wà ní pé tí àtọ̀ ọkọ̀ àti ìyàwó bá yàtọ̀ síra wọn ọ̀dẹ kúláàdì kúláàdì tí ń jẹ́lẹ̀ ọwọ́ ọ̀bọ máa ń ọwọ́ ọ̀bọ lọ. Ìdálá wà àwọn náà mú ní pé àtàkì ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀? Àwọn ọkọ̀ ní ọmọ ìsìn láti pé ọgbọ́dọ̀ pọ̀ sọ àwọn ẹgbẹ́ tó bí dáa sí pé omi ọ̀rọ̀ ló pé sí òun obìnrin yóò lọ fi ọ̀rọ̀ lọ látàrọ̀ kù. Tọ́lá ọ̀rọ̀ bá ti ẹ̀kọ́ rẹ̀ láti jẹ́ ní ẹ̀rọ lẹ́sìn ní náà. Wọ́n bá wá kan láti yàrá láwa rẹ̀ tó bí súnmọ́ sílẹ̀ ní pé ní ní ọ̀rọ̀ ìyàwó látẹ̀lẹ̀ lórí kí n tún pé ìwọ tó ọmọ olóko tó lọ lọ níbà kí wọn náà lọ bọ́sẹ́ láti àwọn ohun tí lóṣù lọ́kẹ́ ó ti gbà kó ti bẹ́ẹ̀ wọ́n náà sọ̀rọ̀ léèkì rẹ̀ àjẹ́kọ̀ ẹnìkan ló ń fẹ́ lé rẹ̀ díà ọ̀pá àwọn ọ̀gá tó wọ́n kí ń jẹ́ bẹ́ẹ̀ lọ. kí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn òní yìí bá tàjú wa. ọba jẹ́ nínú ọjọ́ ẹ̀jẹ̀ ẹ̀dùn ọ̀sùn bẹ́ẹ̀ ní ọ̀wà lóhùn bẹ́ẹ̀. ọlọ́run bàbá ẹ̀dùn bẹ́ẹ̀ àwọn ọ̀jẹ̀ àwọn ènìyàn tàjú wa. ọba rẹ̀ gbọ́dọ̀ lára àwọn àti ọmọ ẹlòmí lè rẹ̀ lórí wọ́pẹ́ sí máa ní sọ́mà mi ọmọ ìlànà abẹ́rẹ́ rẹ̀ ní kúkúkú jẹ́ Bàbá ti lè fẹ́ bẹ̀rẹ̀ sí wọ́dà sí lẹ́rù. Ìgbẹ́ báàgì rẹ̀ ni ó dìrọ̀ alẹ́ kọ̀. Tí ó bẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ jẹ́jọ́ wà fún àtàwọn àyàwó ìwọ lọ lọ fún wa ìwọ lọ lọ fẹ yóò lọ fẹ ìwọ lọ fẹ ọgbọ́n bàbá ojú ọtí ń pè ń bẹ̀rẹ̀ lọ wa bí àdúgbò ayé àgbọ̀ ọmọ ìdára kò ní ọ̀rẹ́ kọ̀sọ̀ òbí láta ìwọ òwe kọ̀sọ̀ kọlá ọ̀dàlà náà. wọ́n ṣe é fi orí ìmọ̀tọ̀ ọ̀pá pátá bẹ́ẹ̀ ni ẹ bá o ní oṣù rọ̀mọ̀lá bọ́yá káwọn òbí bẹ́ẹ̀ báyà wà bẹ́ẹ̀ ni o àbí àkókò ọ̀rọ̀ ní ẹgbẹ́ bá lè ọdún tó burú wọ́n ní oṣù rọ̀mọ̀lá fún ọlọ́pàá náà. kí ni ìdájọ́ ẹni tí wọ́n bá rẹ̀ sí ìyọ̀ ẹ̀ka tó jẹ? kí ni ìdájọ́ ẹni tí wọ́n bá rẹ̀ sí ìyọ̀ ẹ̀ka tó jẹ? àti ọ̀padà mú dáadáa pọ̀pọ̀ èrò tí wọ́n ti gbọ́dọ̀ gbà wẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀padà mú dáadáa pọ̀pọ̀ tó ń gbé àwọn àtijọ́ díẹ̀ díẹ̀ sáàlì fẹ́kù lára wa ń bàtà ńlá rẹ̀ bàtà kù sí ní ní ilé kí ni o láti gbọ́dọ̀ kọ́ máa fún àwẹ̀ wa mọ́. nítorí ilé ẹjọ́ àti ọ̀dà káàtó tuntun tó ti dàgbà rẹ̀ àti tí wọ́n lè bá ayọ́ ààrẹ rẹ̀ ọ̀gbọ́n tó kẹ́ ló ti dà pátó lọ́lá ọ̀tàlá. ìyẹn tí ó ṣẹlẹ̀ sí obìnrin ó fi lọ́pìn dàpara tí ọkọ̀ àkókò rẹ̀ bá wà wá. ọkọ̀ akẹ́kọ̀ọ́ náà ní kọ̀kọ́ rẹ̀ nítorí ìyẹn tó ní pé wọ́n á láì pé ọwọ́ àtọ́lé kọ́ wá ní ìtura àríkàlà ṣẹ́wọ́ ọ̀pára mọ́ ni wa ba ni ni ti ya ku ba ya la wa ko ko ba ba da wo ya na e ra ba wa ba so ko na wa ba lo di ba mo le ya ba de ti ya ba ba lu do ba wa ke ni ba ma mo ba ko yo ba ji lo da wa ya ko a wa ku wo a ma de ra ku ba ko ya ke ti ba wa ba yi ko lo ti ya ni mo ti ko le ko se to ni a ìrètí lórí pé àtàlù báyìí ọlọ́run kò sì gbà bẹ́ẹ̀ òfin ọlọ́run ọ̀gá tó bá kúnlẹ̀. wọ́n ti máa ṣẹlẹ̀ ní pé nígbà ní láàárín ibi táwọn jẹ́ pé kí kẹ́sì wa yóò díẹ̀ káàbù kí ni màá sábà dá wàhálà rẹ̀. obìnrin lè jẹ́rẹ́ sùn nígbà ní ìyá mi náà lè jẹ́rẹ́ sùn ṣùgbọ́n mo ta ó jà ájà wọn tó kí ni kí ni màá fà wàhálà rẹ̀. nígbà àwọn àgbàdo àti ọgbọ́dọ̀ lọ́dọ̀ gbọ́dọ̀ ní kúnyẹ́ wa díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ ọ̀gbìn náà ní sọ́ba tí ìjọba káyà àgbọ̀ kalẹ̀ kò kí ì tiẹ̀ tó kojú ní pé mo lẹ́ rẹ̀ nínú rẹ̀ 我得答应。谢谢。做非洲朋友，他跟我介绍，他是那个什么，阿拉伯国，非洲国家的。伊斯兰。我那乌克兰人。我那新疆的缅甸，说阿加尔耶稣，生在巴拿，哎，耶稣生在巴拿西达，所以等你我看谁敢跟我做买卖呀？哎哎，我我我来来，我睡觉了。哎，一般为什么不参加？ ní ikú sùn rẹ̀ bá gbà ọba já rẹ̀ tó ikú lọ mẹ́fà nígbà tó ṣe ìjọ mẹ́fà bá ṣe àpẹẹrẹ kó wò sí mara ọba wẹ̀ ọba máa wẹ̀ ìjọ tó máa wẹ̀ ọba tó lẹ́dẹ̀ kí ni ó ṣe àwẹ̀ dànù gbogbo gbogbo ẹ̀sẹ̀ tó rọra dá sí ẹ̀ kẹ́kẹ́ ní iṣẹ́ ẹ̀rọ wẹ̀ sí mara gbogbo fọlá kọ́má ti ẹ̀jẹ̀ lórí àwọn àgbọ̀n tí ìjọba fẹ́rẹ̀ ní chocolate forest wọ́n tẹ́lẹ̀ àwọn tí àwọn tó ẹ̀kú ṣe kó gbogbo ẹ̀wọ́ wà tó yẹ kí mà yóò bá wẹ̀ lẹ́ yóò kírun rẹ̀ nígbà tó àìkọ́ ọmọ rẹ̀ jẹ́ dá tó dáyì kó tó di pé yọ ọjọ́ síwájú ọlọ́run rárá. يؤدي correct pronunciation of his name. Ahmadullah and Ahmadullah. Ahmadullah. Wọ́n yóò rà sẹ́yìn sí Ahmadullah yàtí Ahmadullah. Ahmadullah ni. Ahmadullah yẹn ti Ahmadullah. Ahmadullah yẹn ti ẹrú ọ̀pẹ̀ olóbìnrin. Obìnrin Abdullah ọkùnrin ọmọdé Abdullah. Obìnrin ọmọdé Ahmadullah yẹn ti Ahmadullah. Ahmadullah. Ahmadullah. Ìyẹn ni ó dẹ̀ sàrí náà. Wájú ojú ọ̀sán ló sọ̀rọ̀ àdúgbò yìí ìyẹn wá kú pẹ̀ wọ́n kò tó jẹ tó jẹ bí wọ́n ṣe pa oúnjẹ náà kò sí rí jù sí òtítọ́ ọ̀hún ní àwọ̀ bẹ́ẹ̀ tó sàrẹ̀ ń ṣà nígbà tí ẹ sàrẹ̀ lónìí irun níbi tí a ti wọ́n tó ṣe àti níbi láti ilẹ̀ òkú ṣe lórí àwọn ìlú bíi tẹ́wà sọ fún ọ. tí mo láti gbé wọn dé mo láti jẹ ọ lẹ kò sí àpọ̀ ní ojú kẹ̀kẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn olùkọ́ kò sí àpọ̀ láàárín èrò ọkùnrin àti mọ́bìnrin duniya jɔnke jama ba a jɔnko ke raka meji àkɔkɔ rija a jɔnko ke raka meji àkɔkɔ mabili a àwọn irun dúró àti onípẹ̀lẹ̀pẹ̀lẹ̀ àti tí ó ni wọ́n á dùn lákàrà ní ti kàn ìṣá àti lákà kan yìí mọ́tò ìgbùgbù àwọn ilé àti orí díẹ̀ díẹ̀ ó lè ní kọ́ tó fi bá tún nà mọ́ láwùjọ dáadáa. bẹ́ẹ̀ náà bá wọn sí àdúrà fáwọn obìnrin tí wọ́n sọ pé ọkọ wọn yóò fẹ́ òde lọ́nà sọ̀rọ̀ ọ̀rọ̀ kan. sọ àwọn ẹgbẹ́ tí a bá fẹ́ kọ́ kò yẹ kí lọ́wọ́ bá ti yẹ ṣe lókun ọlọ́run mọ̀ wá ó sì mọ̀ wá ju wá lọ ọlọ́run kò ní sọ fìkà tó kò lè ní ẹ̀yìn kálá àti tábà lè ju ara kò di ẹ̀ka rẹ̀ ìjọba ìtura yín lẹ́kún tó ti bá yín lẹ́yìn báyọ̀ wọn sọ fún wa ní ìlẹ̀ ẹ̀yìn kẹ́sì lè gbàgbé wọ́n tọ́ láti mọ̀ wọ́n dáadáa nígbà tí wọ́n ti wá wọ́n pé nípa àwọn ọ̀fẹ́ Muhammad. Orang tua yang jaga Muhammad, kenapa kan semua tak sama? Kamu sendiri dia jiwa kita untuk mengetahui. Kamu tu orang yang kamu tu masih punya. Kau tak boleh semua semua tu bawa jaga. Bukan ayat. Ini awalnya cuma lima jenis buat semua. Kau yang dia membuat ni, kalau itu semua pun dia dia bawa dia. Apa yang dia jaga ya? Oh iya, aku tu ti fún ọmọ wọn lọ sọrí yẹ ọ kò sẹ tí ọmọ ẹni wò wọn gbà náà nípa ọkọ rẹ fẹ àwọn òkú ní tí ọkọ rẹ kú fún ìdí àwọn pẹlú ìyàwó mi ọkọ àyà sọdọ ọmọ ọba àlejò ọlá ọba tí èlé ìlú tó mú nígbà Òun fẹ́ kọ́ máa ti ọwọ́ ẹ̀rọ nígbà lọ fún ìyàwó jẹ. Ọ̀rọ̀ rẹ̀ tó òkú yóò. Nítorí ẹ̀ ká jẹ fún báyọ̀ lọ. Nítorí ti kókó fún ẹ̀ ní máa kókó fún sí ìyọ̀ ọ̀gbọ̀n lọ. Ọ̀rọ̀ fẹ́ hàn kí n sì nígbà kí n ní ṣe kí ní. Nǹkan ni máa dàgbà lóye. Àkọ́kọ́ ni pé ìwọ́n ti fọkàn sí pé ọ̀pẹ̀ láyé àwọn kọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ láyé lálọ́ ìgbà láti ìwọ́n tọ́jọ́ tẹ̀lú ọ̀dẹ́ bá tẹ̀lú ọ̀dẹ́ ó tí mọ̀ bọ́yọ̀ lálọ́ ó tí mọ̀ bọ́yọ̀ kò kàdùn gbọ́ngbọ́n kọ́tà wọ́n tà fún wa wọn náà sára àtọ́kùn when a man for a Scottish married for for three years and they are looking for him in Nigeria. Fáà tí ìyàgbọ́ ìsìlámù tí ọkùnrin bá ń bá ìyàwó rẹ̀ sùn fún oṣù mẹ́ta ní tó bá ìyàwó rẹ̀ fún ọdún mẹ́ta ní ọdún sọ́kì. Ìsìlámù bá fẹ́ ìyàwó rẹ̀ nínú ẹlẹ́wọ̀n tó sọ pé ọ̀sán ìdíyàlá àti wọn wọ́n fẹ́ táwọn nípa rẹ̀ pé ìsáàmù kò lè ní agbára láti wá gbogbo ọ̀nà tí wọ́n fi fi ọkọ rẹ̀ tí wọ́n fi kọ́ lè fi ọkọ rẹ̀. yálà tọkọlọ pé tọkọ àwọn tó jẹ́ bí rẹ̀ yálà ìdí ìyàwó àdẹ́bí ọkọ tí wọ́n kọ ọmọ tí wọ́n bá rí tí wọ́n bá lè wá eléyìí ń kọ̀rọ̀ que wàá di gbọdọ pé yóò sojú ẹ̀ bàbá ìtẹ̀. Sọ ọba ti jẹ máa ra wọlé máa nọ. Wọ́n sọ ọba lè lọ pẹ̀ yọ sùn. Tí wọ́n bá parí, tí wọ́n bá di wúlò àtàwọn èèyàn. Tí wọ́n bá jẹ́ pé inú fámìlì wọn kò lẹ́jọ́ ọba ní tí ó tí ó ń bọ̀. Tí wọ́n lè ní ìdí àkàtà bíi wọ́n á ti owó kọ̀ọ̀kan tó kò sí sọ́kù àmọ́ sọ́kù gbogbo àmọ́ àkàkùn tó lágbára yìí wọ́n ti dá òjò wa sẹ̀rí àfaramọ́ ó bí òkú ọkọ̀ rẹ̀ lọ́wọ́ sí. àtàlí wọn bá wà wòye ìdí ní sẹ̀rẹ̀ àtàlí lọ́kọ́ ní bàbá rẹ̀ kò tiẹ̀ ìyá rẹ̀ lè pọ́ǹtì rẹ̀ wọ́n kàn máa fẹ́ tirẹ̀ náà tọ́wá ya lọ ya nínà kò lè ya ní máa sàní lọ. káàkiri àníbàjẹ́ àgbáyé ọ̀sán gbogbo wọn ní ti di ẹ̀yẹ báyìí tí ọba tẹ̀lé fún ọ ní tó burú tí wọ́n máa wọlé àwọn akéwì oríṣi ẹ̀yà ní fún ọmọ àkóbẹ̀ àwọn ẹni wọ́n jẹ́ òní mímọ̀ àtàwọn ẹni wọ́n lọ́dọ́ lórí nínú àwọn mẹ́bà àwọn ọkọ̀ ìsìn gbogbo ẹgbẹ́ bá ní kọ̀ọ̀kì àwọn yọ̀rọ̀ bá àwọn ó ti pọ̀pọ̀ ọ̀pọ̀ ọgbà torí bí wọ́n ti lágbàá pé wọ́n máa lẹ́nu kọ́lá lọ́dọ̀ ìjọba wọn máa ní pàwọ́ àlọ́dọ̀ ìjọba ẹgbẹ́ tí wọ́n bá já gbà ní àdájọ́ kẹta ilẹ̀ ní pé sára fún ọmọ dájọ́ mọ́tò wọn ti kódò kódò kù. òsínú rẹ̀ bá wà èèyàn lè lọ ìjọ ẹ̀sìn ọ̀bà tí ọ̀yẹ̀ká ní ọ̀yẹ̀ká ní mú kọ́lá mo ti yọ ọmọ náà tara. ọkọ ní fẹ́ kí alẹ́ àti àwọn ọmọ ọmọ náà papọ̀ ṣùgbọ́n ẹ̀rọ pọ̀ kalẹ̀ látàrí ilé yìí lọ́kọ́ bá ń kí àwọn ọmọ lọ́rí wọn. tọ́ ọlọ́run náà mọ̀ nípa yìí lọ gbogbo láwọn kan rẹ̀ nígbà yẹn káwọn àgbàlagbà láti kí wọ́n pa nínú àwọn òwòlé wọn dáná pa kí mo ló ti wọ́ ààrẹ sọ́kùnrin lọ́jà bí o ààrẹ sọ́kùnrin lọ́jà yìí torí pé ààrẹ sọ́kùnrin lọ́jà ló ní ìdí ó ṣòro dá sí àtìkù náà ọ̀pọ̀ tí ọba ti tó dún yẹn sí kó tó rò wọ̀ mọ́kàtà tó fẹ́ ẹran kọ́jẹ̀ nígbà kí ló dé tó ní ẹ̀rì máa dáná pọ̀ wọ́n bá wò báyìí báyìí tó wáyé tó tó bí gbẹ́gun ẹ̀ ti sáwọn dáná pọ̀ àwọn àgbàdo tó kó ní tó lè mú sí àti láti dáwà tó wà dáná ẹ̀ máa wọ sọta ní tọ́ ọ̀nà tọ́ orúkọ òṣìṣẹ́ ní ìrẹ̀ lónìí ìdájọ́ kò kéde ẹ̀fẹ́ kan tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ọmọ dáná. Ilé ìrìn àpẹẹrẹ kan tí lọ́pàá tó fi ẹ̀ka sọ̀pọ̀. Báyìí, ìbéèrè ti sọ wá lábẹ́ rẹ̀ pé ó ní máa lọ lé yín. Tẹ́lẹ̀ ń túmọ̀ sí kọ̀kọ̀ lẹ̀. Máa lọ lé yín. Kì í ṣe dandan kó túmọ̀ sí pàpọ̀ lẹ̀ nílẹ̀. Láyé àná tó bá tí wọ́n bọ̀ mẹ́rin wá ààrẹ ìtàn láti lọ wọ́n ti lọ tó pọ̀ ọ̀bà níbi ẹ̀kọ́. wọ́n ti lọ ẹni ẹ̀kọ́ yẹn wọ́n ti lọ nígbà tó máa tó gbà kí ó kẹ́kẹ́ gbà. ọwọ́ ní àjẹmíkà yẹn àjẹmí àwọn ni àwọn ti fi dá ìlú táwọn kọ́lọ̀ ọ̀gbọ́n sọ mi dìé wọ́n ti àwọn ti dá ìlú ká lẹ́kọ̀ọ́ bá àjẹmí tó annabi kore dan buru kwalwani su ma ka ce da ayan su ga ta fara wata da dan ba a talata da biya kulli ino wannan wannan annabi sallallahu alaihi wasallam tó ń kálukú yín kó ní kí àwọn èèyàn padà sí ipò kẹ́kí máa lówó kọ̀mọ́. alákọ̀ọ́mọ́ abẹ́rẹ́ pé táàmì ti lè mú ọ̀ kẹ̀mí ẹ̀tọ́ ìṣẹ̀lẹ̀ alẹ́ yòówù ọ̀dà ti fi kú ní ọmọ lọ́ọ̀lì wọn. wọ́n mú wọn lọ́ọ̀lì yìí. nígbà ọlọ́ọ̀lọ́ fọ́ wọn mọ́ ọlọ́wà tó ti padà wá ọ̀pọ̀ rẹ̀. abẹ́rẹ́ làwọn ọmọ máa pẹ̀lú ẹni tó ti pọ̀ pọ̀ ní ó ní wọ́n ti gbé díẹ̀ ó lè tún àgbàdo bẹ́ẹ̀ ni òun lọ bà nínú. tó bá ní ìkọ́lẹ̀ pọ̀pọ̀lẹ̀ tó bá ní ọkọ̀ọ́lẹ̀ ọdẹ tí kọ̀ọ̀lẹ̀ lọ́lá kàlà náà. Nyɛ wani sa lɔri ba baa yi sara yi sọ̀rọ̀ sí orí ìdè àwọn òbí wọn. Àdúrà tí wàá ti rìn ṣùgbọ́n kẹ́hìn náà jẹ́ ìṣẹ́ àdúrà wọn. Kò sí tí wọ́n ní kúkà láti ta àwọn àtàdúrà wọn. Ìta ẹ̀kọ́ bá ti ẹni pàápàá ju òbí lọ́rùn. Kò sí tó ní kúkà láti ní kọ́ ọmọ àtàdúrà wọn. Bọ́lá wọn bá Wọ́n bá rẹ̀ gbọ́ a yanzu ba wa cikin yanzu al'ada ya ce da kuma ya biya kurani kuma ka haka kuma wani gani ne kwakwara ko masu mani kuma kwakwara ba su ya wasu mutum da su faru haka kuma wani gani na kò sí ní owó lè fọ́ àlùkòrá ní pápájọ ní pọ́pẹ́ wọn ta. Ẹlẹ́ ló fi fi jẹ́ ọ̀dọ́ ra wọn. Lọ́sọ̀ bàbá ti jẹ́ pé kò ní jẹ́jẹ́ jẹ́ ọ̀pọ̀ àlùkòrá ní. Ló bọ́ tẹ̀sẹ̀ mọ́ra hikima da kuma Qur'ani kuma ba Qur'ani nama ba ka na Qur'ani ba ko ki da Kalau Qur'ani ke su jiki ko ne su ne ke ke ne ji ki ka ba ta ka ta ko ka mu kuma to ne ko mu ne ko da ya apa ka na Qur'ani ya ko da ko da no ne ke ya da wani siwa, kalau da sallallahu alaihi wasallam sun fara ta ne àti ìsìnlá tí ẹ bá rẹ káwọn àgbáyé. كيف بالنسبه لها تكون بالنسبه لها ثم يعني تكون صدور بالنسبه لها والله تعالى nínú ìdájọ́ ẹ̀fọ́ àyílò orí wọn ní àwọn kristian wọn lò. àwọn olùmọ̀tì àfẹnú ìgbé nílò kẹsùbà ṣé ọba lánàá ní ìlànà ẹ̀sọ́bà ìsinmi àbí ọba ìlànà nẹ́lù. lọ́jọ́ wọn bẹ̀rù lórí pé àdẹ́bí òdo kẹsùbà àdẹ́bí òdo tẹ̀gbà ṣùgbọ́n a nígbà ẹ̀tọ́ wa lẹ́yìn wọ́n ní kọ́lá látàrí àwọn ọ̀sán àwọn tó máa jọ ní ìjẹ̀mbá ní ilé ọ̀pá òkúta déédéé ti ìjọba náà ọ̀rẹ́ ìjà àtẹ̀kùnrin náà ọ̀gọ́ ọ̀gá àwọn sálẹ̀ ọ̀gá sọ̀rọ̀ tó ti láti ẹ̀sìn ìlà tó tó wí pé nínú ẹ̀ ní ìjẹ̀mbá àwọn ìdí náà wà sọ̀rọ̀ àwọn olùmọ̀ ní òsì tó burú pé òdo ìjẹ̀mbá gẹ́gẹ́ ọkọ̀ tó ìjẹ̀mbá yìí kọ́lá ọ̀gá náà. ìdájọ́ ìgbésẹ̀ ìdáwé ọ̀gá lọ́wọ́ ló bá dá sí pé ó fi ọmọ ní àwẹ̀ pọ̀ ọ̀la bẹ́ẹ̀ náà fún bọ́ọ̀lù yóò sì san gbèsè àwẹ̀ ọ̀gá náà. คนนี้ก็ยาวเลยครับบทที่นั้นก็มีที่เราอะไรในบางอย่างเรื่องของก็ไม่ได้เอาไปทุ่มเทไม่หมดเลยได้เราที่ได้แบบมามาแล้วก็ไม่ได้แบบเรื่องมันมีสาวเลยอะไรก็จะได้รับการอย่างที่เรา ìṣẹ̀ àpapọ̀ wa ní oúnjẹ tí a lè jẹ́ sí àlàyé. Bí ẹtí ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ náà fún wa lóúnjẹ, nígbà àlè jẹ́ oúnjẹ fún wa àlè jẹ́, kí n jíjẹ ní àpapọ̀ fún wa ká jẹ. Wọ́n náà lẹ́ran tí wọ́n fún nígbà ọdún wọn. Ẹran tí wọ́n fún nígbà ọdún wọn. Ọbẹ̀ ẹ̀sìn nígbà wọn ju ẹran tó yẹ ẹ̀rọ ìsàlà ní jẹ ẹran. Kò lè jẹ́ ẹ̀sìn o, àwọn ọ̀dẹ̀ ẹ̀sìn. Ilé ìwọ̀n kan jẹ́ kí ada juga yang juga bapak jadi dia dia lawan Aisyah pada tahun kalangan يجي أقول سرعة يوم باب الصراط المستقيم في مخالفة أصحاب الجحيم ثم تجمع عمر Àwọn ìkàwé ìdúró bí ní lọ́pọ̀ yẹn lára àìsà. Wọ́n dá láwọn àwọn alábàbí akáwà ní ọdún ẹgbẹ́ òṣùlù yẹn. Ṣùgbọ́n nípa ọdún wọn, wọ́n máa kó aláwọ̀ nǹkan jẹ ìdá ìjẹ́mi. ولما كان منها من ذبائحهم فلا èyí tí wọ́n bá gbọ́ ọkùnrin nínú tí wọ́n dú níbo ní gbọ́n lágbọ̀n náà ẹ má jẹ́ ọmọ àbẹ́rẹ́ rẹ̀ láti kọ́lá káyọ̀ ní bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ fún un wọ́n bá ilé yàtọ̀ ní tí wọ́n dú ẹgbẹ́ tí ó ń yẹlé tí wàá tó tí wọ́n dú àlè jẹ́ ẹgbẹ́ wọn bá kó tí ó dájọ́ ìyàpọ̀tọ́ àti kájú pọ̀tọ̀pọ̀tọ̀. Ní àpọ̀tọ́, ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí ilé pọ̀tọ̀pọ̀lẹ̀. Ní àpọ̀tọ́, ọ̀rọ̀ àwọn olùkọ́kọ́ rẹ̀ pé kìí ṣe ń dá àbára wọn pàápàá tó alẹ́ pé wọ́n jáde ní káàdì. Pàápàá tó alẹ́ pé wọ́n jáde ní káàdì. Torí pé ọlọ́run owó rẹ̀ bá fẹ́mi sí láti ọ̀gbọ̀n ní àtìyá. Ọjọ́ tó jẹ́ òṣèré pé kìí pọ̀pọ̀ kìí ṣe nínú ilé ìjọba ti pé làwọn ìjà òkè nínú kẹfẹ ìpalama fún ọmọ ìyá kò tó lọ sí. mẹ́ta wa kúkú lálẹ́ ẹ̀ náà ìdílé òkú tọ́lé. alẹ́sọ̀rọ̀ láwa alẹ́ sẹ́lẹ̀mà ni gbogbo ilé táwọn náà bá wà aláìsá aláàbí wọn. ìjọba ni ìgbé fọ́ọ̀tù fọ́ aláìsá aláàbí wọn kọ́ sọ́kọ̀ rẹ̀. àwọn ẹgbẹ́ láìka ló ń bá aláàbọ̀ wọ yàrá rẹ̀ lọ. ìjọba ti máa ń sọ̀rọ̀ tó ní ìmọ̀láìka aláàbọ̀ wọ yàrá rẹ̀ lọ. Tọ́jà pé ẹ̀rọ tó lọ rà lẹ́nu. Tọ́jà pé ẹ̀rọ tó lọ rà ọ̀kà lọ́rẹ̀ ẹ̀rọ lọ́jà kí ó kó lọ pa ẹ̀rọ. Mo jẹ́ nípa ìjọba lọ ra ẹ̀rọ lọ́ba alápàtà. Mo ti tó kúrẹ̀ lọ jẹ́ pé ó lè sọ ọ̀rọ̀ ẹ̀rọ tó ti tà. Mo rò pé wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n dá káwọn ìpìlẹ̀ á lì ní ọwọ́ àti ẹsẹ̀. Ọwọ́ àti òṣèlú náà dálẹ̀ sọ̀rọ̀ bá wà lẹ́wọ̀ sẹ́dá máa ní ẹ̀kọ́ yẹn káwọn ọmọ ọmọ ojú. Ọ̀dà ìtọ́ta, wọ́n sọ̀rọ̀ bá wà lẹ́wọ̀ sẹ́dá máa lẹ́lẹ̀ ìpawá. Nígbà tó dẹ́ pé wọ́n fún àbájáde ẹsẹ̀ anabi wa ni ɛbi anabi ma ko tini anabi wa ni ɛbi ara ɛbi ɛto to sɔkun ya o mi mɔlɛ o mi lo wa mi sɔ nígbà tí mi la ni ɛbi ɛkó la ti ɛtɔ ti ma ya tó mi nínú bɛ kɔ wa nù ní iṣẹ́ bí àbàlámá iṣẹ́ ní kókòrò bí ɛfɛ tó kɔ wa sọ̀rọ̀ kɔ tó sɔmi ɛlò bí ma jɔ la ɛlò bí ɔdún gbàgbó yìí dé.

dá lókùn bàtọ́ bá jẹ́ kó torí ọdún òun ìpa ẹ̀rọ tàbí ẹ̀jẹ̀ torí ọdún ìwé ìpa títí sàmùfẹ́ pẹ̀lá ìjẹ́gẹ̀rọ àti sọ̀rọ̀ ṣùgbọ́n torí tó pa tọ́jú inú tẹ̀lé wọ̀ ọba jẹ́ mọ̀ ọmú ìlú ẹgbẹ́ ẹ̀rọ fún bí jẹ́ àríjẹ̀wò torí tó ti fún bí tó máa ti ká àríjẹ̀wò olùkọ́lọ̀ ìṣíyà náà wọ́n ní tí obìnrin lè fẹ́ ẹ̀rọ rẹ̀ gbọ́dọ̀ ilé ìlú náà wù ọ̀rá lọ sí. Ẹnìkan bẹ̀rẹ̀ fún ẹni tó ń bá òun ní àti ètò òṣèlú tó ní ìyá ẹ̀ bàbá bẹ́ẹ̀ ní oṣù tó kù. Ẹ̀yẹ́ ní àti ètò òṣèlú bẹ́ẹ̀ ní ìyá ọ̀rọ̀ bàbá fún ilé ọ̀sán bàbá òun tó kù. Ọlọ́dẹ bàbá rẹ̀ lóye. muna neman addu'a su ma da shi lafiya kuma za a yi siyasa don Allah da Allah ne na samu addu'a ke lokaci ke kawo. Wato a yanzu kwa ne da ke fi addu'a ke fi ya mula ko da ba wani yanzu ya da kwarar mun yau su su lafiya. Kuma ba da wanda da wani ke fi lafiya. فجعل بيني رسول لولا استطاعت أكثر من الرسول فلو عملت يقبل بالملائكة إن شاء الله وبعباد عملت والله تعالى أعلم اللهم اغفر لنا لخشيتك ما تكون به بيننا وبين معصيتك ومن طاعتك كما تبلغنا به جنتك ومن يقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا ولا ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله